dẹ̀ sọ pé máa tẹ̀ sọ yìí dáàdì ni wọn. he is my father don't vote for him. calm down. don't tell me to calm down yẹ́n mi ò fẹ́ gbọ́ ẹ wá bó ṣe máa ṣọ̀rọ̀ ọmọ ẹ o mi ò fi mo ní káàkiri àmì ìṣeré o. àṣàṣì kíníṣí ló mú ọ̀nà rébù yìí ọmọ wọn ló gbàbọ̀dẹ̀ fún ọ yìí. ó sàn kí n má ní ọmọ láyé. má sọ bá mi o. pọ̀ mọ́ mi ààyè ni mo fún yín lọ́mọ mi kí ló dé tẹ́ ẹ dá padà fún mi ló. dálẹ̀ mo lajà yẹn gbà. igi gun nígbó àsọ̀rọ̀ ṣé bó dídí ọmọ èèyàn ló ń gun láàrin mi. gbogbo aṣọ ti yà wọ́n lè ṣe wèrè. kí ni nǹkan tó fà á tọ́ta wa fi ń ṣẹ̀sìn káwọn ọ̀pá àlọ́ à ń ṣẹ̀sìn. ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọyẹ́ ara mi ká. mo sọ yí pé àwọn àgbàlagbà máa ń lójú inú ni ẹ̀yin lójú inú but ẹ fi rí anything. àfihàn pọ̀ púpọ̀ oṣù tó ta owó ni bí ṣe ò la ọmọ inú rẹ̀ ó gbọ́dọ̀ là dandan ni ayé tí mo wá yìí n ó rí tèmi ṣe. ìṣẹ́ tó ń ṣọmọ fógún ọdún ìyá tó ń jẹ ọmọ fọ́gbọ̀n oṣù bí ò bá pọn ọmọ àṣìlẹ́yìn ọmọ òun lọ́rọ̀ àgbà ẹ dáṣọ àṣírí rómi. àkọ́kẹ́ alámàlà àkọ́kẹ́ alámàlà máa rí tèmi ṣe. Àkànkẹ́ alámàlà, àkànkẹ́ alámàlà, máa rí tèmi ṣe. Àdúróṣìlógún ọ̀rọ̀, èyí tèmi ń ṣe wọ́n tẹra mọ́ òun ẹ tí wàá yanjú ẹ látọjọ́ ẹ. àti ìrìyànjú mo tún ní kí n wá bẹ̀ wọ́n ni mo ṣe wá. Ah, ọ̀gá dẹ̀ ṣe jáde kò ì pẹ́ o ṣé wọ́n ní pẹ́ dé mi wàá lè sọ bọ̀ ẹ máa rọ́jú náà ni ẹ máa rọ́jú tó máa fi dé ni. Ah, Magkalo sila. nǹkan tó ń ní premises yìí. mo wá bẹ̀ yín ni sá. wọ́n fún ẹ níwèé àbọ̀ fún ẹ. wọ́n fún mi. lọ wọ́n ní wàá rà wọ́n lọ́fíìsì. ẹ sì kọ́kọ́ lọ bá wọn kẹ́ ẹ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Ah, ẹ mọ̀ yàn bẹ́ẹ̀ ara. sá. ṣúgà àbí kí ló ń pè ẹ́. bẹ́ẹ̀ ni sá. ṣé ó wù ẹ́ láti kọ̀ntínú láti máa ṣiṣẹ́ níbà. bẹ́ẹ̀ ni sá òyìnfẹ́ máa ṣiṣẹ́ ń bí. bẹ́ẹ̀ ni sà. good ọjọ́kọ́jọ́ ìgbàkigbà tí n bá ti rí ọ̀gbọ́tọ̀ ẹyọ dúró ní géètì yẹn. senior mi. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni senior ẹ̀ okay okay sir. ọjọ́ tí n bá tún ti rí nínú premises yìí ìjọ yẹn ìwọ àti ẹni màá gbọ́n síbẹ̀. sá. I hire and fire ọjọ́ yẹn ni màá fire ẹ̀. sá. yes come come come ṣé mo ṣe lajú yìí tí n bá pàdé tí n bá máa fi ṣí padà mi ò fẹ́ rí ń gèdè ẹ jọ torí Ọlọ́run nǹkan tó ṣe yín ò gbọ́dọ̀ ṣe mí o wọ́n ní kẹ́ máa lọ. tẹ́ ẹ bá fẹ́ kó bá mi tó yẹ pé ẹ fẹ́ kí n ṣorí burúkú tẹ́ ẹ dẹ̀ káyé mi bàjẹ́ bẹ́ẹ̀ ṣe náìsì sí mi mo ní mo ṣe náìsì sí yín látàárọ̀ bọ̀ para tó ga gbé wọlé yẹn tó bá gbé para yẹn sọ̀kalẹ̀ wọ́n máa jọ para èmi àti yín síta ni torí bẹ́ẹ̀ ẹ jọ torí Ọlọ́run ẹ mo fọ́ Ọlọ́run bá bẹ̀yìn ẹ wá máa lọ ọkọ mo understand pé kò kì í ṣe but ó mọ tó lè ṣe fún mi kàn dúró díẹ̀ fún mi kí n kàn rí bóyá ìkan nínú management tí mo kàn tiẹ̀ lè bá sọ. a ní kò sí mánéjà kankan management tó bá ba yín sọ̀rọ̀ bíi lásán wọ́n máa lé pẹ̀lú yín jáde. ẹ ṣe nǹkan tí mo ṣe sópọ̀ tó yẹn ni. ṣé fóònù yín ti kú ni ẹ̀bẹ̀ bèèrè lọ́wọ́ bluetooth àbí kẹ́ bèèrè lọ́wọ́ google kẹ́fì wá ó ti yé yín àti wípé corona wà ń ta social distance náà pè tẹ́lẹ̀ bọ̀ lọ́wọ́ yìí ẹ máa social síta pátápátá ni. ẹni manager tẹ bá fẹ́ pè tẹ bá ti bọ́ síta àbí tẹ bá délé yín ẹ pè wọ́n ṣe bẹ́ẹ̀ ní nọ́mbà. ẹ ẹ wo bi ẹ ẹ kàn jẹ́ kí n dúró síbi tán bá dẹ̀ dé. ẹ lè dúró síbi ibi kẹ ibo lè fẹ́ dúró sí. ó ti yé yín ẹ máa lọ pé manager yẹn lé yín manager yẹn máa lọ pé lé yín ni o. o oh, nice o o oh, nice o ó náìsì o eléyìí tó ń ṣe fún mi o oh, expect pé ó lè jẹ́wọ́ ló wá ṣerú ẹ̀ fún mi o oh. tó bá jẹ́wọ́ ló nínú position mi kí ló fẹ́ ṣe sẹ́yìn máa ṣe láìsí ẹni. aláyé ẹ situation o oh. ẹ gbàgbé situation ẹ máa lọ pè wọ́n lè yín ni ẹ máa lọ pè wọ́n o nǹkan tó ṣe yín ò gbọ́dọ̀ ṣe mí o ẹ tètè máa lọ o. kò yẹ kí wọn náà wà máa ṣe mí báyìí náà ṣé nígbà tí mo wà ń bí èmi náà nice náà mo nice tiẹ̀ náà ẹ mọ̀ ìgbà tó yẹ pé òsín duty mo dẹ̀ máa ń cover ẹ. iye ọkọ mi èèyàn náìsì ìkọ́ là ń sọ yìí èèyàn náìsì ẹ̀kọ́ pàṣọ ẹ̀kọ́ nice. ok ok o ti yé mi o mọ tó ṣẹlẹ̀ jẹ́ kí máníjà dé kí n kàn rí ọ̀wọ́n náà wọ̀n tí bá ti rí máníjà wọ̀n náà wọ̀n ó tán màmá lọ. wà láìta láìsí mọ́bìlì àìlàsí la wà kò sí máníjà tó lè dà yín lò. ẹni mi lára ok farabalẹ̀ olúwa gbógun tẹ tó fẹ́ gbógun tì mí. farabalẹ̀ farabalẹ̀ o eh, eh, farabalẹ̀ náà Ah, ìgbà táwọn àbílẹ̀ náìsì tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sí bímọ ẹ̀ẹ́dẹ̀ ní náìsì mọ́ náà nìyẹn ẹ̀ẹ́dẹ̀ máa lọ. ó dé farabalẹ̀ jẹ́ nǹkan tí ẹ̀ rí wọn tí má rí wọn tí bá ti bá wọn sọ̀rọ̀ má máa lọ. àná sọ wípé kò nídìí pé rí àwọn ọmọ ó rí rí rí rí bẹ́ẹ̀ ṣe rí àwọn ó ń bí àwọn nínú. ọ̀làwálẹ̀ <laughs> ojú mi ò gbọ́dọ̀ tàn mí jẹ tẹjúmọ́lá ó rántí mi mọ́ tajọ lọ sansarudin secondary school. tẹjúmọ́lá ọlá òsèbì kan. ọláwálé ọmọ wa mo nírèké <laughs> báwo ni. àdúpẹ́ fọlọ́run. àǹtí ẹ̀yin náà sì jẹ́ni tó lè mọ security bíi tàwa rí ó pọ̀ gan ẹ̀yin pọ̀ létí gan ẹ pọ̀ ẹ pọ̀ ṣé rí eléyìí security làjọ ń ṣe ń bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ lọ́wọ́ yìí sì ọ̀gá ti lé wọn pátápátá ọ̀gá dẹ̀ ti para lọ sókè tọ́gà bá para padà wá sísàlẹ̀ wọ́n jọ máa lé wa papọ̀ ni but now ẹ jọ kí iṣẹ́ má bàa bọ́ lọ́wọ́ mi ẹ mọ̀ náà ẹ jọ torí ọlọ́run bá mi bẹ̀ wọ́n kọ́ máa lọ. security ló ń ṣe mí ìwà ìwálé. security tó yẹ pé àwọn lọ̀gá wa tẹ́lẹ̀ nù security ń bí àwọn lójú ọ̀gá bọ̀ lọ́wọ́ sìn ọ̀gá ti dojú wọn ìsìn àwa ti wà ní right position gbà ẹ̀ àwa lọ̀gá wọn sìn kán wa máa lọ. ó ti yé mi nítorí mo mọ gáyìn kò lè sí nǹkan tó jọ bẹ́ẹ̀ má wọrí. aláya ni máa lọ. má wọrí ọ̀gá ẹ̀ ò nílé ẹ̀ má wọrí má wọrí má wọrí ọ̀gá ẹ̀ ò nílé ẹ̀ má wọrí. gbà káàdì mi ni pè mí kó wá rí mi mo fẹ́ yọjú sọ́gà ẹ̀ lókè já lọ ọ̀rẹ́ mi. alaye o jẹ farabalẹ̀ kí ló ń ṣe náà nǹkan tó ń ṣe náà a sọ̀rọ̀ pé nǹkan tó ìṣòro tí mo ní ìwọ náà lè ní. ọlọ́run ní jẹ́ olúwa gbógun tàwọn tó ń gbógun tì mí fìjà fáwọn tí ń bá mi jáde. sílẹ̀kùn jẹ jáde. ẹ ṣì náà ṣe. èmi ni màá sílẹ̀kùn fúnra mi. ẹ ṣe ìgbà sálárì oṣù ẹ ṣì jàre. ẹ ṣàjẹ́ bá a torí ẹ náà ẹ wò tí káàdì yẹn bá padà. Tẹ́júmọ́lá ṣé pé gbogbo nǹkan tí ọlọ́run ọba jogún fún ẹ àti rògbò tó wà yìí kò sí ọkùnrin kankan nínú ìgbésí ayé ẹ. bó ṣe rí ló ṣe sọ yẹn torí mo ti gbìyànjú títí títí ipá ti kún mi mo dẹ̀ fà á lọ́lọ́run lọ́wọ́ pé àsìkò tó bá òun nínú ọlá ńlá ẹ̀ àìṣọkọ̀ fún un. Hmm. ah ó ga o pẹ̀lú gbogbo ìrìn àjò tó lọ ní abroad O ní anybody tó mọ̀ pé okay boyfriend lélẹ̀ àbẹ́lẹ̀ ìlàjọ plan pàtẹ fẹ́ra wa. wálé báwo ni mo ṣe máa tó báyìí tí mi ní ní boyfriend kò possible náà bí mo ṣe ń pàdé wọn náà tán bá ti wá tán bá ti jẹ owó tán fẹ́ jẹ wọn lọ. Hmm. so mo ti gbèsè gbẹ kan torí èmi náà yé gbàdúrà àmì jẹ́ kádùúrà sùn téèyàn bá dẹ̀ ti ń gbàdúrà dájúdájú ọlọ́run máa dáhùn òru máa gbẹ́ bí àdúrà yẹn so mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọlọ́run aṣọ kan alábùbáríkà fún mi. àmì o àmì o. wo jẹ́ ká gbìyànjú ti sẹ́gbẹ̀ kan position tí mo ti bá yẹn kò dùn mọ́ mi ah, kò yẹ kó jẹ́rú ẹ ló máa máa ṣerú iṣẹ́ yẹn náà pààrọ̀ so mo ti decide pé màá sọ fún ẹ pé kó wá business tó lè má ṣe tó lè má fi bọ́yàwó bọ́ ọmọ hmm. tó bá má rìn tó lè má fi bọ́ ẹbí àtàrà nù tí wọn náà dẹ̀ lè máa rówó lé sọ́nà tọkàn ẹ̀ má balẹ̀ tí ó máa wà peace pẹ̀lú ara ẹ̀ pé yes oníṣẹ́ gidi lọ́wọ́ but má worry èmi ni màá fún ẹ lówó business náà mo fẹ́ kó sọ fún mi irú ìtòfẹ́ gangan láti máa ṣe. okay okay let me not put pressure on you wọ́n yẹ kí n máa tẹnumọ́ tẹnumọ́ kó má wò pé kí n tó change mind mi kó sáré sọ nǹkan kan mi fẹ́ kókó sọ nǹkan kan ṣá tó bá wá látọkàn ẹni mo fẹ́ kó sọ so máa fún ẹ time kó lọ rò ọjọ́ tó bá ti make up mind ẹ kó jẹ́ kí n gbọ́ kó wá yọjú sí mi kájọ sọ. okay máa try. ó ṣe gan. ẹ ẹ mú wáìnì oúnjẹ ò ní pẹ́rẹ́dì àbí o fẹ́ wà ní ṣé kàn fún ẹ juice. mo wà òkè pẹ̀lú ilé. ilé ìnàdà. bẹ́ẹ̀ ni. báwo dẹ̀ ni ọ̀rọ̀ tí mo sọ fún pé kò lọ́rọ̀ kí gbọ̀ngàn ló fẹ́ kí n ṣe fún bá. Tẹ́júmọ́lá nǹkan tó ní kí n lọ rò kí n wá fún ilé sí àti àná tí mo ti lọ mo délé mo ro ọ̀rọ̀ yẹn títí títí kò yé mi torí ìṣẹ̀lẹ̀ ẹ̀rù ń bà mí pé gbogbo nǹkan tó bá ṣe fún mi tí mo bá lọ tí mo bá tún ná gbogbo ẹ̀tàn ṣé màá tún wá again láti wá tún wá bá ẹ fúnra lọ́wọ́ ni mo sì wò pé mi ò fẹ́ owó látọwọ́ ẹ àmọ́ nǹkan kan wà tó wà very important tí mo fẹ́ tí mo dẹ̀ mọ̀ pé tó bá ṣe fún mi ọkàn mi á balẹ̀ títí ọjọ́ ayérayé. sọ̀rọ̀ wálé ṣó fẹ́ máa tijú fún mi. tẹ̀jú wọn la fẹ́ jẹ́ ẹnìkejì ẹ̀ mo fẹ́ jẹ́ egungun àyà ẹ̀ mo fẹ́ jẹ́ èèyàn tó jẹ́ pé tó bá ti ń sùn tó bá jí òun ni ẹni àkọ́kọ́ tó máa kọ́kọ́ máa fojú kàn mo fẹ́ jẹ́ olùbádámọ̀ràn ẹ̀ àti ìdùnnú ọkàn ẹ̀ ó wù mí lọ́kàn láti fi ẹ̀ sáyà. wálé jùlọ omi ń gbé òfẹ́fẹ́ lọ. bẹ́ẹ̀ni. really? She like it? torí mo fẹ́ bo ẹ̀ kó yó dáadáa kó lè sanra kó lè kó market o fẹ́ kí n sọ́ra. yes kó yọkùn. Ah, má jẹ́ kí n yọkùn. o ò ah, ní láìkì mi mú náà. a sọ fún mi bẹ́ẹ̀ èmi fẹ́ kó kó market kó bẹ̀rẹ̀ nǹkan má wọ ẹ̀ mọ́ ni. Ah, má jẹ́ kí n yọkùn mo lè sanra bọ̀ kó má pọ̀ jù ó ti yẹ kí n kàn ó mọ kọ́kọ́ rọwọ́ ẹ̀ pé òun tọ́jú mi ikùn ẹ̀ òun. jẹun dáadáa jẹun dáadáa. Come in. ọ̀rẹ́ mi o tiẹ̀ mọ́ rìn bó o ní. what's up. okay. ṣé wàá jókòó kọ́nsẹ́ẹ̀bì wọn náà. Hmm, ṣé wọ́n kè sá. mo wà. tẹ́jú ó ṣọ̀pọ̀ wà òkè. Mm-hmm. Eh. jẹ́ kí sáyé rí ẹ. sweetie máa bọ̀ kí sáyé rí ẹ sẹ́. ọwọ́ mi mo ní láti ṣàwọn. kò ní ìdíje díje díje. ok babe mo ẹ má bínú ọkọ ẹjọ sorry má bọ̀ ká sáyé rẹ. Tẹ́júmọ́lá mhm. kí ni mo rí inú living room ẹ̀ sínsìn. Ọláwálé. Ọláwálé ah, bọ̀bọ̀ yẹn ta pàdé ní ọdún lórí client ẹ̀ àbí. òun náà ni oh you're surprised àbí. yes. <laughs> ó yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nù. ẹ well um, èmi àti Láwálé we are happy together ó dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ kódà ó ṣì wà very caring torí láti wà tí mo ti mọ̀ school gbà yẹn náà tabade school bí àmì ìgbóúnjẹ wá school àbí mi tí ì jẹun kò ní jẹun ó máa make sure pé mo jẹun tán báyìí kóun tó jẹ tiẹ̀ mm-hmm. ni and the same way náà ló ṣe ń treat me sin so adẹ̀jọ́ lọ asọ́bọ̀ ó dẹ̀ náà òun nù fẹ́ sí mi bátẹ́mi náà dẹ̀ ti wo gbogbo ilẹ̀ tí mo rí pé kò sí nǹkan kan èmi náà dẹ̀ kọ́ nù fẹ́ sí padà adẹ̀jọ́ ń kọrin ìfẹ́ wa lọ adẹ̀ wà happy together. ẹ̀ẹ́ mm-hmm. ọ̀rẹ́ mi ṣé torí ẹ̀ ló ṣe wá jẹ́ kí n wá wọ́pọ̀ nù oúnjẹ tí mo jẹ ṣé kò tó bẹ́ẹ̀ ni. ṣé o lè ní sùúrù kí n jẹun tó kọ ta fẹ́ sọ yìí. mi ì lè ní sùúrù ah, ah. bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn lò sí ọ̀rẹ́ mi. wo fi level of class sílẹ̀ as long as i'm happy with him bá mi fi láwálé mi lẹ̀ tó bá yá match up to my standard anybody can like anybody it's very natural and very normal. are you kidding me. ẹ ṣe ẹ bá mi fi nǹkan mi lẹ̀. bọ̀bọ̀ yẹn o love bọ̀bọ̀ yẹn. ah ó dẹ̀ ń tẹnu mọ́ bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn ó lórúkọ náà láwálé lórúkọ ẹ̀ ó ṣàti gbọ́ à fìyẹn lẹ̀ o mo pé o dé o à mo jẹ́ lọ parí oúnjẹ mi yàrá òun wá sí máa wọ pé kí ló dé tí mi ti padà wá. ó wà lára ẹ̀wọ́ ló mọ̀ wó nǹkan tọ́rọ ẹ bá fẹ́ ló máa bá fẹ́ mo láìkẹ́ ilẹ̀. ok ọlọ́ọ̀jọba yẹn méjì ṣe mm. ìyàwó ọ̀rẹ́ ìyàwó ẹ ṣe. ẹ̀gbọ́n mi sálẹ̀ mi ò lè parọ́ fún yín ọ̀rọ̀ tí mo bá wà yìí èyí ni mo fẹ́ kẹ́ ṣe ìrànlọ́wọ́ yẹn gidi fún mi ẹ má jẹ́ kí n tàn yín nǹkan kan wà níwájú mi báyìí tó jẹ́ pé tẹ́ ẹ bá dúró tì mí tọ́lọ́run bá gbà fún mi débi wípé kíní ìjà mọ́ mi lọ́wọ́ máa surprise yín. ṣé ìwọ lẹ́sùn mi lẹ́yìn àpò ọlẹ́sùn rárá gbọ́ mọ bí mi àti bàbá rẹ̀ ṣe jọ jẹ́ ah, ẹ̀gbọ́n mi gbàjàgbàjàgbàjàgbàjà kó mọ̀ sí o àmọ́ bóyá bí wọ́n bá ṣe tó nǹkan bọ́lọ̀ bá ṣe tó nǹkan àgbà bẹ́ẹ̀ ni kí ni tó bá wa gangan tó ṣe gan. ẹ ṣe mo mọ̀ pé ẹ mọ ọmọ kan tí mò ń fẹ́ tipẹ́tipẹ́ ìyẹn àkọ́kẹ́ hmm, hmm, hmm, mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin àti màmá mi náà ẹ ti tẹ́wọ́ gbà tọwọ́ tẹsẹ̀. Ah, ah, ah, àkànkẹ́ yóò sábì àmọ́ lọ́dẹ wa. wàhálà ti wá dé báyìí o mo pàdé ọmọ kan ìyẹn níjẹta mo sọ fún yín pé wọ́n ti lé mi níbi iṣẹ́ tí mo dẹ̀ ń bi ọ̀gá mi pé kó tiẹ̀ gbà mí padà níbi tí mo ti ń bẹ̀bẹ̀ ni ọmọbìnrin ló gbé mọ́tò wọlé sí kọ́ńpì yẹn èmi ò tiẹ̀ dáàmú mọ́ ló bá jẹ́ kí n mọ̀ pé sẹ́mi ìrántí òun mọ́ ni tájọ ka secondary school mo bá padà rí i pé ọmọ tájọ ń sọ̀rọ̀ ẹ lọ́jọ́ tó ti pẹ́ ni ló bá sọ fún mi pé kí n gba káàdì òun kí n wá bá òun nílé ní ọjọ́ yẹn gangan ìyẹn níjẹta ẹ̀gbọ́n mi nígbà tí mo dé ọ̀dọ̀ ẹ̀ ah ó yẹ kíyàn fi ọmọbìnrin kíyàn fi tọrọ nínú ọmọ ó ní owó ó ní owó ju ṣẹ̀kẹ̀rẹ̀ lọ mo wá wò pé níbo ni ọmọ kékeré ti rí àdúrú owó yìí ọmọ tó jẹ́ pa àjọka secondary school tí mi ò dẹ̀ rí àpẹẹrẹ bí ẹni pé àbí àwọn fámìlì ẹ̀ lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣáàbálọ abàbọ̀ nǹkan tó jẹ́ mọ̀ ni pé òun fẹ́ fi mí sọkọ mo wá wò pé kí ni mo fẹ́ ṣe kò yé mi torí mo mọ̀ pé ẹ mọ àkànkẹ́ gẹ́gẹ́ bí aya àfẹ́sọ́nà mi. Mm màámi gangan ti gba àkànkẹ́ gẹ́gẹ́ bí ẹni tí mo fẹ́ fẹ́ nítorí pé ó so máàní ìgbàgbé fún wa nídìílé wa àmọ́ síbẹ̀síbẹ̀ mi ò fẹ́ kọ́mọ ìtújà mọ́ mi lọ́wọ́ nítorí wípé ẹwà tọdún yìí ta ti ń jìyà iṣẹ́ náà ti dá mi dúró yìí mi ò níbi kankan tí mo fẹ́ lọ ṣé tírú ọmọ yẹn bá wò gbèsè ayé mi ṣé mọ̀ pé gbogbo nǹkan tí mò ń lé látijọ́ yìí ó lè bọ́ sí mi lọ́wọ́ mo hàn pé kí ni mo fẹ́ ṣe lẹ́yìn pé kí n wá bá yín ẹ̀yin lẹ́ lè dúró tì mí torí pé mo mọ màámi tí n bá sọ pé mo fẹ́ bá wọn sọ orú ọ̀rọ̀ yìí wọ́n ní gbọ́ báwo lẹ ṣe máa dúró tì mí tí mi ṣe nílùú sọmọ yìí tí màmá mi náà dẹ̀ sì máa gbà tọwọ́ tẹsẹ̀. dé àkànkẹ́. àkànkẹ́ bá wo mi sọ pé mo fẹ́ dá àkànkẹ́ nù ọmọ tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ rí yìí. ọ̀rọ̀ rẹ ṣẹ̀ṣẹ̀ ń yé mi ni bá a ṣe gbà wọlé tíyàwó rí ó di méjì láyé torí bá mo kọ àmọ́ lápẹẹrẹ ṣé ká gbà wọlé kan di méjì. àkànkẹ́ náà mi ò tí ì fẹ́ àti ìfẹ́ra wa. ètò sì lọ sọ̀rọ̀ tó lọ sọ ìyàwó tó tí ì fẹ́ sílé àmọ́ ọmọ yìí ó ti gudugudu méje yàyà mẹ́fà nínú ẹbí wa sórí bẹnu bá sì jẹ ó yẹ kó dúró tì í àbúrò mi àbá ògbọ́rọ̀ mi ọ̀rọ̀ ilé ayé tá a wà yìí omi dà sórí sàn dẹ́sẹ̀ ni omi sàn dẹ́sẹ̀ dà sórí bómi bá ti dà sórí sọmọ pé gbára tó kù ní òde ọ̀fẹ́ sọ mí dèèyàn burúkú lójú àkànkẹ́ lọ́mọ tó jẹ́ pé ńgbà míì tí nǹkan bá yí dán dímọ́ mi lọ́wọ́ bí n bá ṣe ń ronú ni wọ́n gbọ́ kokoko àkànkẹ́ ni ó gbóúnjẹ wọlé láwọn tó sì da ni ó kó wa mò ń jẹ tinú ẹran mò ń jẹ saki mò ń jẹ bọ́dì wọ́n mọ̀ sẹ́nu falafolo falafolo nù lé ọ̀wá fẹ́ sọ bí déèyàn bu ní sábàrà mòrè jẹ́ o. ẹ jọ ẹ ràn mí lọ́wọ́. nígbà tí ìsìnkú oúnjẹ náà ló wà rẹ wá fi gbogbo sí ayé jẹ ń tòótọ́ igi ọ̀rọ̀ owó yìí sì lágbára ń tòótọ́ ó sì sú ọ̀pọ̀ lówó gidi lọ́wọ́. ẹ̀gbọ́n mi ó ní bàbá owó ni tẹ́ ẹ bá rí ọmọ tí mò ń sọ yìí ẹ fi tọrọ nu ọmọ tó ń sọ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni ronú tó ń bẹ lára tèmi tẹ́lẹ̀ kí wò tó tún gbé tó gbé wá yìí wá nísìnyí tí ó ti ẹ̀ mọ̀ pé àwọn polaris ti búlọ́ọ̀kù mi ń jẹta. ẹgbẹ́ ẹ̀ tún ti bẹ̀rẹ̀ ni ẹ wo ẹ fọ̀rọ̀. àwọn ni wọ́n nígbà tí ò sówó gidi lákàntì mi wọ́n búlọ́ọ̀kù ẹsẹ̀. wọ́n nígbà tó owó gidi ọ̀wọ́ bẹ̀rẹ̀ pé one thousand one five owó tó pọ̀ jù náà ní two thousand mo sì ní bíbẹ́ owó èkú bá ṣe máa lọ́sẹ̀ fi nojú wọ́n ní rọ́pẹ́pẹ́sẹ́ o àwọn ọ̀bámu ròyìn bá ń dowó pọ̀ mọ́ ní tọ́ ọ̀dà bank sílẹ̀ lásìkò tá a wà yìí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí máa dìrọ̀rùn ẹ kàn ṣe tẹ́ ẹ bá ṣe fún mi ṣe bí wọ́n lọ́ọ̀ lówó gidi lákàntì ni ẹ máa wo ohun tọ́lọ́run máa ṣe láàrin a week ẹ jọ torí ọlọ́run ẹ kàn bá ń bá mọ́mì mi sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti bá wọn sọ̀rọ̀ tán bá ti gbọ́ kí ẹ kàn jẹ́ kí n mọ̀ pé mo fì láti pè wá ó tán. máa mú bọ̀ láàárọ̀ lọ. ẹ jẹ́ kó jẹ́ bí ọ̀túnla. sórí ìbáṣe sórí akẹ́kẹ́ tẹ́lẹ̀ náà sọ̀rọ̀ pápẹ́ àjọ tí gbófin yẹn lówó ó ní ìgbéraga sọmọ ọmọ tó ti sọ yín rò pé yín rò pé ẹni tí ó lówó kan máa ní ìgbéraga kẹ́kẹ́ ní ìgbéraga bí ọkàn fẹ́ sọ̀rọ̀ ni eh, eh. èmi ò wá bá ìyá rẹ sọ̀rọ̀ so ti gbọ́ èmi mọ ọgbọ́n tèmi ọ̀dà sórí bí wọ́n bá ti mọ̀ gbà tó fẹ́ mọ́ mọ́ wa ìwọ kan sọ fún mi èmi ó ti lọ rè é jókòó sọ́dọ̀ ìyá rẹ̀ di ọ́ bí ìyá rẹ̀ bá ṣe bínú tó ń gbé gbóná èmi ó sì mọ bomi tútù sí sọ mọ̀ pé bẹ́ẹ̀ ló bá ti jọ́ yẹ kójú ó tì ìtọ́ mọ̀ ń ṣe fún wa ìyá rẹ̀ ò ní fẹ́ gbà o àmì mi ò mọ bí mi ó ṣe mú o. ẹ ẹ ẹ wàá mọ tí mo tó fẹ́ kẹ́ tó bá mi ṣe ẹ má jẹ́ ó jẹ́ yẹn nìkan ẹ kọ́kọ́ bá mi pè wọ́n lórí aago ọ̀kẹ́ lọ bá mi bá wọn nílé kẹ́ ẹ kọ́kọ́ yanjú ẹ̀ tán bá láwọn ti gbọ́ kẹ wá pè mí pé ó yà mo fè láti máa mú wọ tó bá máa dijọ́ yẹn tẹ́yìn tún lọ tẹ́lẹ̀ dè wọ́n ọ̀rọ̀ yẹn á tún tutù dáadáa. ká lọ fọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ àyìn àmọ́ tí ò lè jẹ́ kí n lọ báyìí nísìnyí ni pé àwọn ah, nẹ́pà yìí náà tó sọ pé wọ́n fẹ́ wá jáná lónìí à ń jẹ́ six five owó náà. ẹ̀yin ẹ̀ máa wọ̀rí àti nẹ́pà àtòwò báǹkì gbogbo ẹ̀ máa níyànjú. Hmm. yọ̀ọ́lá wálé ẹ sá kú ọ̀gìnìntì yìí. ó ga ó ga. abẹ́rẹ́ atẹ́gùn tó ń fẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta. ẹni tán fáwọn sọ fáwọn ọmọ mi ní kọ́ tán ẹ ti ẹ gbọ́dọ̀ tán ẹ ti ẹ gbọ́dọ̀ tán àwa gan ẹ bá ti bolúwa rẹ bá ti gba nǹkan sára tán gbà mí ni mo máa ń tàn mm. bí n bá gba nǹkan sára tí mo wà ń lé wọn ò ní tàn. ẹ̀sà máa dín gbígbà sára ikú díẹ̀díẹ̀. àkóso inú mo wèrè láfi wo wèrè láfi wo wèrè ni. ǹjẹ́ ẹ ẹ̀ gbọ́ pé ọmọ ìyá onígi ó wà ní Iléṣà. bẹ́ẹ̀ bá tiẹ̀ rántí ẹja fi yan lẹ́nu ẹja fi yan lẹ́nu ó sì kẹ́ mọ́ràn tí mo ọjọ́ náà ti pẹ́. Mm. Ọláwálé ọmọ ń ṣe bẹ̀bẹ̀ ọmọ téèyàn fi ń tọrọ ọmọ ní o. bó bá jẹ́ yẹn náà owó ni òyì sí ọ̀pọ̀lọ́ wà kúrí ẹ̀ pé ó jẹ́ ìṣiṣẹ́. àti wá wà ní fojúsùnkún rẹ̀ ní ìsìn àní fojúsùnkún rẹ̀ ní ìsìn. ṣé bàbá mi. àmọ́ ṣe rí àkànkẹ́ ọmọ náà ọmọ tó ṣe é tọrọ ọmọ ni. ṣé àwọn àfẹ́sọ́nà wálé ọmọ gidi. <laughs> ọmọ gidi ni o. àfi bíi pé ìyá ẹ ló lè ó lọ bá mi bí ọmọ yẹn síbi kan àwárín ìpàdé torí kò yàtọ̀ sọmọ bíbí ikú. àmọ́ béèyàn bá ń bá yàn rìn ẹ̀yìn ọ̀kẹ́yìn ọmọ fàyè ìjà alẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àyè ìjà tí mo ní kẹ́ fílẹ̀ ni pé ẹ̀jẹ̀ á máa wo àkànkẹ́ dáadáa ká sì máa bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń bá sọ̀rọ̀ ṣé wàá rí kankan bẹ tẹjúmọ́lá lọmọ òun jẹ́ wọn ò mọ o àmọ́ sàdédé mo kàn lóhun àtọ́lá tán kan ṣáà wàá bá mi ń lé pé bóun lè léyìí ṣe jọba ni à nígbà tó ń fi ní ṣòro níbi iṣẹ́ ìjọsí o ọmọ tọ́lọ́ rí o pẹ̀fì ní kankan kan ni bẹ́ẹ̀ ni mo ń gbóòórùn kan tó ń rùn lára ọmọ yẹn nígbà náà pẹ̀fíìmù tọmọ yìí lóye pé nígbà tí wọ́n ní five hundred thousand ni wọ́n ń tà pé Dubai náà ti mú wa mọ́ ni hàn téèyàn fi lo pẹ̀fíìmù five hundred thousand sára wọn ní ọ̀sẹ̀ méjì ni ó fi rùn lára aṣọ kó tó tán wọn á wò pé ọmọ eléyìí náà ọmọ gidi ni tó tún wá ṣèrànlọ́wọ́ fúngbà tó ní ṣòro níbi iṣẹ́ torí ìgbà tí ó bá mọ́ ọmọ wa báyìí kò sọ pé òun fẹ́ mú wa o àmọ́ bẹ́ẹ̀ mi ṣe wò ó ó dàbí pé ó fẹ́ràn ọmọ jíjọ́ tí ó bá mú wá ṣe ti gbọ́ ìyọ́n láwálé ẹ̀jẹ̀ kàtà gbọ́gbà. tí ó bá mú wá bá mi níbi. àwọn méjèèjì náà ni ó mú wá fún. <laughs> ẹ̀gbọ́n nù tàbọ̀ ọkọ mi. èmi ò máa joyè ohun tí bá ń jẹ lẹ́nu ni mo mọ̀. Hmm. ìgbà àpọ́njú la ṣe mọ̀ rẹ̀. akùnkẹ́ ṣíṣàfùwà kò sáfẹ́ rúkú. Hmm àdúró ti di lọ́jọ́ ìṣòro hmm. ṣé ẹ fẹ́ gbọ́ wọn hmm. ò fẹ́ lómi o àpòkẹ́rù gan-an mo fẹ́. ibi tọrọ ni bẹ́ẹ̀ni ẹ wo ribiribi oore tó ti ṣe fún wa pẹ̀lú kì í ṣe pé ṣo ló ní lọ́pọ̀lọpọ̀ náà kábà nítorí ẹ̀ ni àmọ́ báwọn tó níná ó fi mọ̀ mí ó fi mọ ọmọ mi ṣé o gbàgbé wípé tí ìbáṣọlá àkànkẹ́ bóyá ẹ ti gbàgbé irú mi àbí nígbà rẹ ni ọjọ́. ó yé mi bóbi tẹ́ ẹ̀ sọ́dọ̀ ó yé mi débẹ̀ àmọ́ kankan tẹ̀yìn ọ̀wá mọ̀ ni pé òjò tó ń rọ̀ tí ò tí ì dá tẹ́ ní òtó tàná èyí tó ń ràn lọ́wọ́ yìí bóyá yóò ju tàná lọ́sẹ̀ mọ̀ ṣé ẹ rí ọmọ tẹjúmọ́ làǹbẹ̀ mi ṣe rí i ṣe fẹ́ gbọ́ owó ń bẹ lọ́wọ́ ọmọ tá à ń sọ yìí kò sì sẹ́ni tó fẹ́ kú sínú òsì akànkẹ́ ọmọ ṣe tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan tẹjúmọ́ lọ́mọ ṣe tiẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ kan ni ọ̀dà báwa bá láàdá tẹjúmọ́ yẹn àkànkẹ́ lágbónú bákànkẹ́ bá da ọ láwálé lágbónú kí lẹ́sìn sí ọyẹ tó ń wò lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ṣé ọláwálé ọmọ mi sì yóò wá dolóbì méjì. kì í ṣe pé olóbì méjì ìdí láyé a máa ń yọra wa ni ẹ jẹ́ kó máa yọ wọn àwọn méjèèjì ẹ jẹ́ kó jẹ máa yọ wọn ṣèyí tó bá pẹ́ lọ́wọ́ rẹ̀ wọn lágbà wọlé. ṣé o ti yé yín. ṣé kò dẹ̀ ní gbéwúdé. yóò ṣe abéwúdé kò sí gírì kò sí gírì ẹ yẹ fọkànbalẹ̀ lórí ewu àmọ́ tó bá ti mú ẹ má fojú lé o ẹ má nà lójú o ẹ dákun ó ṣeé ṣe kó mú wá mi ò lè sọ ó sì lè mọ́ mú wá bá yín àmọ́ bẹ́ẹ̀ mi ṣe ń wo ọmọ mo rí nǹkan kan lára rẹ̀ bí ọlá ìmọ́lẹ̀ tó jù mọ́lẹ̀ lọ mo rí ẹ mọ̀ pé mi ò ẹ sá mọ̀ pé mo rìn jìnnà nú ayé bá ti rí nǹkan ọmọ sáná lórí ọmọ yẹn ah, kí ló ń sáná yìí mo á fẹsẹ̀ ilé tọ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n ní ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ ni jẹ́ kí ìmọ́lẹ̀ wa tàn mọ́lẹ̀ sọ́dọ̀ sí i. wá sùn síbi àìdúkà hmm. ó wọ̀ síbi àìdúṣeré ẹ ṣàpè fọkànbalẹ̀. ẹ fọkànbalẹ̀ ẹ àkànkẹ́ ọmọ wa ní ọmọ gidi làkànkẹ́ o ah! ọmọ gidi ni o àwọn dá mi lójú pé tẹjúmọ́lá ló ṣe ìjà yóò ṣe yóò ṣe yóò fẹ́ ṣe ìjà kan kẹ́ ọbẹ̀ mi ṣe ni o kò fún mi lówó rí o èyí sì tọ́rọ owó lọ́rẹ̀ rí o àwọn bẹ́ẹ̀ bá kì í ẹ máa mi ẹjọ́ ọ̀la ni mo wá fi sùn yìí. Who can ask for me these days Me, if you better understand them. mọ́ tí mo bá pè call me. tí mo bá send message sí kò reply eh, the worst part of it mo tún wá mú fóònù ẹlòmíì mo tún fi pe ọlá ó gbé bó ṣe gbọ́ pé mi ni mò ń sọ̀rọ̀ Mm-hmm ló là wá lè ó mọ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ fọkàn ẹ balẹ̀ ìwọ nìyàwó inú ilé mi wàhálà àtìgbà tí wọ́n ti fún ní ìwé gbélé ẹ̀ yẹn ìwé ìdádúró ń bíṣẹ́ wàhálà náà pọ̀ púpọ̀ ó máa rìn ìṣúlẹ̀ báyìí bílẹ̀ bá ti túmọ̀ báyìí ó ń jíjáde ni ebi èmi náà bá pè wọn kì í gbé ó dìgbà tó bá dé ó tiẹ̀ wá di gan mi kí ló dé tó kì í gbé kọ́ọ̀lù mi torí mo fẹ́ máa mọ ìrìn ẹsẹ̀ mo ló dé báwo níbi tó lọ ó tiẹ̀ wá di gan ọmọ àní kí ni dé tí n bá pè ẹ́ pé kí n béèrè báwo ni mo ló dé mo ló gbé ní ìṣẹ̀lẹ̀ ò ní gbé wà ní òun ò lè máa gbé fóònù kiri títì tí òun bá lọ tán tún jagbà lọ́wọ́ bóun òun ti fẹ́ rówó tóun ti fẹ́ rà mí fóònù náà dẹ̀ rí ọ̀pá ẹsẹ̀ òun ló jẹ́ miss call ó sàn ju miss phone lọ náà wá wò pé òótọ́ ni pé kìíní yẹn fọkàn ẹ̀ balẹ̀ èmi ń ṣe ya onírú ẹ̀ o kò ti gbọ́ ìyá mi. mo ti gbọ́ ẹ ṣe mọ. tó bá ti ń rí mi báyìí lọ́kàn wọn máa jẹ́ kí inú ẹ máa dùn kọ́kàn ẹ máa balẹ̀ mi máa ń ṣe yàkọ́ nínú ẹ̀. mo kí yín ní tológun tológun mo sì kí yín tẹ̀sọ́ tẹ̀sọ́ ìjà jíǹde ara ọmọ jẹ́ bí. ṣé wàá rí gbogbo nǹkan kí nǹkan tá a bá ṣe láyé ẹja fìtẹ́lẹ́dùmarè síwájú ọba tó jẹ́ ká dájọ́ kọjọ́ náà kò ọ̀pọ̀lọpọ̀ náà dárú ọjọ́ báyìí sọ́nà ariwo ẹkún lọ sọ nílé wọn gbà tọjọ wọn fi pé ṣe wá ra wọn táriwo ẹkún sọ nílé wọn kì í ṣẹjọ àwọn náà wọn ò sì ṣe lóhùn àánú lásán làwa rí gbà kí ládé táwọn wà ní dúpẹ́ àwa dúpẹ́ fọlọ́wọ́n ọba àṣekí àtìgẹ̀ fún aṣíwájú ànábì mọ̀ọ́mọ́ sálàlá àdé wa sálà ọba yìí ló ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ òun náà ni ó wà gbà tí ò ní sí nǹkan kan mọ́ tó ibi tá a bá ba dé lónìí ọlọ́wọ́n ọba bá wa fàlùbáríkà sí ìjókòó wa yìí jẹ́ kó lóye jẹ́ kó ládùn wọ́n jà síra wa gbọ́ tá a fi túká bàbá tún wá túká náà tán ká mọ̀ síra wa gbọ́. ìyá ọláwálé ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ìwọ ni mo kí kú oríire ó kú mọ̀ pé láti gbà tẹ́gbọ́n mi ti sípò padà ipò ọkọ ni mo bọ́ sí ẹ ẹ̀ sì kọ̀rọ̀ sí mi lẹ́nu rí bí bá ní o sí báyìí bẹ́ẹ̀ ló ṣe ń ṣe ojú òní tiwọ náà ọláwálé ló ti máa ya wálé yìí àbíjọ́ kìíní ànátá abọ́láwálé ẹ̀sẹ̀ bó ní o ló ti dẹ̀ tó máa ya wálé oríire kìí jù báyìí náà lọ bísí ọmọ ẹni bá sojú ẹni kéèyàn máa fọ pẹ́fẹ́lẹ́ dùmarè ni ìbọ̀pọ̀lọpọ̀ ló bímọ tiẹ̀ sílẹ̀ ó kù díẹ̀ kó bàlágà ní kú òjijì wọlé dé lọ́pàá ọmọ náà ẹ̀dá kan kí ni ìyá rẹ̀ ó sì gbogbo wa la sì mọ̀ pé ìbànújẹ́ láǹlà ni kí mọ̀jèsí ń tojú ìyá rẹ̀ lọ sọ́dọ̀ alákejì ṣẹlẹ́dùmarè tí ọ̀wá ṣe tiwa bẹ́ẹ̀ nínú ìdílé tọ́jẹ́ kọ́láwálé tá a bí lánàá tó sì dàgbà lójú wa tó náà tó wá mọ́ obìnrin wálé ṣé kò tó kéèyàn gbálù kéèyàn máa jó obìnrin mi ò ní sórí ibú láéláé dákun má bínú kí lorúkọ tiẹ̀. tẹjúmọ́lá ni tẹjúmọ́lá <laughs> ọlá ò sì ní tán lé wa ayin aya mi má bínú kí lorúkọ tiẹ̀ náà tó pé ọlá ah, gbogbo yín lálálá èmi náà wàá sọra mi dàbí ọlá tó kù hàn yín. sórí nǹkan kan tí wọ́n sọ fún ọ ni pé ọ̀dẹ̀ tó wà yí ọ̀dẹ̀ rẹ ni láìpẹ́ láìjìnà ó finú soyún owó sì fẹ̀yìn rẹ gbọ́mọ pa àárín ìwà àtọ́láwálé ò ní dàrú wọ́n bàbá fi rọ́jọ́ díẹ̀ sí báyìí wọ́n àwọn ẹ̀ tábà máa gbọ́ báyìí ọmọ ní ọmọ kélé yín kì í ṣe díẹ̀ ẹ̀ ní sórí ibú. ìyọláwálé ṣàdúrà fọmọ rẹ ṣàdúrà fáwọn ọmọ rẹ ọ̀rọ̀ wọn fàdúrà. ó ṣe olúwa yá mi lọ́wọ́ bá yín gbé. àṣẹ àṣẹ. ṣùgbọ́n ilé tó wọ yìí á mm. tutù fún ẹgbẹ́ mi. àṣẹ àṣẹ. ilé ẹni o mm. èṣù òde nìyá yìí. àṣẹ àṣẹ obìnrin àbíró àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. Hmm. ẹ ràn mọ ẹ ràn inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ pé ilé ni ilé mi torí mi fẹ́ kẹ́ sọ pé ọláwálé nìkan lè bí ìyàwó ilé mi jẹ́ ó fẹ́ kẹjọ dàwa pọ̀ kẹjọ tó wà pẹ̀lú so ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó ti kọ́kọ́ dùn mọ́ mi nínú kémi náà dẹ̀ tó wá síbi mo ti ṣèwádìí kékeré gẹ́gẹ́ bí ọmọ kékeré tí mo jẹ́ mo ti rí i pé ilé rẹ̀ lèmi náà ń bọ̀ so ó fi mí lọ́kàn balẹ̀ lára nínú òde kì í stress mi kò ń fún mi wàhálà kankan so ó jẹ́ kọ́kọ́ mi balẹ̀ gan dáadáa. ẹ ṣé mà ẹ ṣé dáàdì ẹ ṣé mọ́mì ẹ pẹ́ fún wa o àgbáyín kò ní dàgbà ìyá o ẹ gbó ẹ tọ́ àwọn tó fẹ́ ṣègbéyàwó yìí ẹ jèrè wọn máa o ẹ ní fojú sunkún wọn máa. ilé yìí tọ́wọ́ yìí á dilé ayọ̀ fún yín máa tẹjúmọ́lá You know I love you so much. I'm so happy for you. Thank you, my friend. I'm so happy for you. No Inú mi dùn pé owó ilé ayọ̀ báyìí ló wọ̀. Ẹjọ́ pẹ́ fúnra yín lára mi ló. <laughs> Ilé aláyọ̀ rẹ̀ lè ti wá. Àmọ́ nǹkan kan tí mo fẹ́ kọ ṣàkíyèsí rí mọ̀ pé láìpẹ́ láì jìnnà ó fi inú sunú ọ̀fẹ́ yìí lọ. Wọ́n ti fún onígbóná wọn ọmọ ti wá o. <laughs> Omi tútù ni o. Wọ́n mọ̀ pé tútù òtútù là ń bá lé olúwẹ̀rí. Ọláwálé. Màmí. À ń pọ̀rọ̀ yìí lórí ònàrònú. Mo ń sọ fún ẹ. Ọmọlọ́mọ ló fẹ́ dà sí ògọ́dù. Ojoojúmọ́ la kànkẹ́ ń wá bí. Tó ń wá ẹkún mu bí ẹni mu gàárì. Àná alánà yóò yìí débí. Irú oríṣiríṣi ni mò ń pa fún. Kí ló dé? Ó tó ń bá gbé ẹ̀ ò ní gbàgbọ́. Bóun tẹ̀sí sí ẹ wàá kà ò ní dé sí padà nígbà tó wá ṣe yẹn títí fún òun wá lọ lo nọ́mbà mi òun fi pè ẹ́ pé bó ṣe gbé báyìí tó gbọ́ pé ohun ni ó kọ́ọ̀tì ni ó máa pè padà báyìí ó ti pa fóònù kí ló ṣe. mọ́mí ṣe fẹ́ gbọ́ tọrọ èdè fẹ́ kí n parọ́ fún yín ṣé ríbi tọrọ dojúró yìí mo ṣetán láti sọnù mi fún yín mi ò lè fi àkànkẹ́ o bẹ́ẹ̀ ni ẹni tí mo nífẹ̀ẹ́ sí lọ́kàn láti fẹ́ ni mo ti kí ló sọ. mọ mi ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí mo sọ mi ò lákàn kẹ́ fẹ́ ah. ẹni tí mo fẹ́ fẹ́ ni mo ti wá mú wá sọ́dọ̀ yín tí mo dẹ̀ introduce yín gẹ́gẹ́ bí ìyàwó ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣe rí ọ̀rọ̀ àkànkẹ́ yìí bẹ́ẹ̀ ṣe ń gbè yìí ẹ ti ń jẹ́ kí n máa rí bí ẹni pé dandan mo gbọ́dọ̀ fákànkẹ́ mi ò lè fákànkẹ́ ẹni tí mo fẹ́ fẹ́ ni mo ti fi hàn yín ẹ o èmi náà ti ń jẹ́ kó understand látòrí fóònù bó ṣe ń bá mi sọ̀rọ̀ wípé kò sífẹ̀ẹ́ láàrin mi àti ẹ̀ mọ́ ó dẹ̀ kó understand ẹ mọ̀ nǹkan mà ọ̀rọ̀ yóò kéré gan tó bá jẹ́ wípé nípasẹ̀ gbogbo nǹkan tó ṣe fún ìdílé yìí àbí nǹkan tó ṣe fún mi torí ẹ̀ ló ṣe ń wá lójoojúmọ́ tó wá ń yọ yín lẹ́nu ìjọkíjọ tó bá ti wá ẹ bá mi sọ fún pé gbogbo ohun tó ṣe pátápátá mo fẹ́ dá padà ẹni kò fún yín ní account number ẹ̀ pé ẹ send ẹ̀ sí mi mo fẹ́ ṣe transfer owó yẹn sí kódà tó bá jẹ́ times two mi ò kọ̀ láti dá padà kò jẹ́ bó ṣe jẹ́. ọ̀làwálé mọ́ yé orí mi o ọ̀làwálé o o fẹ́ dojú tì mí. Ah, ah, lọ́nà wo. o fẹ́ sọ mí di alábùkù jọ sọ fún mi o ní kó ṣí gbogbo ohun tó ná ibo ni kó ti bẹ̀rẹ̀ ṣíṣí yẹn. màmí gbogbo nǹkan tẹ̀ ń kà kún yìí kò jẹ́ nǹkan kan ṣe bá ṣe wà yìí tíyẹn bá wà lọ́mọ kékeré tó bá ti dàgbà tó bá bẹ̀rẹ̀ sí ní déètò obìnrin tó ń fẹ́ra wọn lọ́wọ́ tí wọn tí ì wọn sílé débi tó máa fúnra wọn lórúka màámi ọ̀rẹ́ ni wọn o ó dijọ́ tó ń bá fẹ́ra wọn kán tó láṣẹ lórí ara wọn pé ọkọ àtìyàwó èmi àtàkànkẹ́ ọ̀rẹ́ ni wá kò tí ì di gbogbo nǹkan tẹ̀ ń kà fún yìí now ọlọ́run dẹ̀ ní kò ń ṣe ń tà lè fẹ́ra wa nìyẹn that is why tí mo ṣe sọ fún yín pé ẹ jọ̀ọ́ kó má di àríyànjiyàn àbí ẹ ó sì tì mí ó gbowó lọ́wọ́ mi ẹ bá mi sọ fún nǹkan tí mo gbà àti nǹkan tí ìdílé mi gbà mo fẹ́ dà padà simple. ó ṣe máa joyè àfibíṣolóore ẹni fibíṣolóore ìyá ló ń jẹ kú àmọ́ mo fẹ́ kó rántí nǹkan kan nígbà tí ojú ń pọ́n èmi àti ẹ àwòdì àkànkẹ́ bára wá sọ́nsìn pé kò lọ sí i ẹ ókè o èmi ò ní lè sọ o bóyá kó o lọ sọ tàbí kó o tọ àbúrò bàbá ẹ lọ kó o gbé lẹ́yìn kẹjọ lọ ṣàlàyé fún. ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn. àmọ́ mi fẹ́ kó máa rí dùnnú mi o. màámi. tó bá ṣe ohun tó fẹ́ ṣe èyí ò dùn mọ́ mi nínú. ẹ̀kan ń ká tọrọ síbi tí ò yẹ kẹ́ gbé gbà ni kò sí nǹkan tó kan ọ̀rọ̀ èmi àti yín lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣebí mi àtobìnrin ni èmi ni mo dẹ̀ mọ nǹkan tí mo rí màámi ṣe é fẹ́ kí n sóríire jù báyìí lọ ni nígbà tí mo dépò oríire mi tẹ́ wá sọ pé kí n fi sílẹ̀ kí n lọ fẹ́ ni tí mo sì máa máa struggle ká tó jẹun màmí ẹ mọ̀ kan ẹ má stress ara yín rárá èmi máa pè fún ara mi màá dẹ̀ bá sọ̀rọ̀ gbogbo ohun tó bá dẹ̀ sọ pé òun fẹ́ màá ṣe fún tó bá dẹ̀ tán tí bá dẹ̀ ti ṣe tán màá wá pè é máa fún yín lábọ̀. ó wá dọmọ lọmọ sí o god ibo ló fẹ́ kó ti bẹ̀rẹ̀ kò burú. màmí màá wá fún yín lábọ̀ pé mo ti ṣètò ẹ̀ ó dẹ̀ ti ro ọ̀rọ̀ yìí dáadáa. ọ oh, mọ̀mí kí la fẹ́ gbà nu ọ̀rọ̀ yìí. rò ó kó tó ro má ṣọ o. mọ̀mí màá eh? sọ fún yín pé mo ti bá sọ̀rọ̀ dẹ̀ ti gbọ́. ó bó sosososo ó lóò fẹ́ fẹ́ mi mọ́ ó fẹ́ ta ìfẹ́ mi fún ẹlòmíì Ọláwálé kí ni mo ṣe fún ẹ ládùúrú gbogbo ìfẹ́ tí mo fi wà sí ẹ Wálé ọlá mi pẹ̀lú gbogbo promise ẹ o promise mi heaven and earth olùmọ̀ dúró tì mí nígbà òjò nígbà ẹ̀rùn ìwọ àti ìyá ẹ̀ tì mí ságbá mi ìfẹ́ tán ó wá padà lẹ́yìn mi ọ̀la ṣé mo dìsáì gbogbo kan tó ń ṣe fún mi ọ̀làwálé. akọ̀kẹ́ ah! orí bó ṣe rò yìí ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ gidi gan ni ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn èmi náà mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ́yìí tí n bá dẹ̀ sọ ìdílé arábìnrin àwọn náà rán mi nílé ìwé àwọn náà rán mi ní skul níwọ̀nba nǹkan tí mo kà mi ò dẹ̀ mọ̀ wípé ó sì believe wípé òun máa ní lọ́kàn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi wá papọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí tóun bá tàbí ọ̀dìdì pé mo sì máa jẹ́ ọkọ lórí òun ọ̀n tìgbà tó dé bí mo ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí wọ́n mi gan ò gbà wọ́n gbà àwọn ẹbí wa ló sọ wípé ah àdéhùn ó ṣe kókó ó ṣe pàtàkì hmm. pé kí n má yẹ àdéhùn torí pé àwọn mọ̀ sí láti lẹ̀ àwọn ni wọ́n fọwọ́ sí pé ká máa béèrè ìfẹ́ wa lọ mi ò dẹ̀ mọ̀ bí ṣe máa sọ fún pé mo tún léèyàn kan tí mò ń fẹ́. ọ̀la ọ̀la ò fẹ́ yí àdéhùn ìfẹ́ pẹ̀lú ẹni tó ti mọ̀ tipẹ́ ṣùgbọ́n òbíkítà láti yí àdéhùn ìfẹ́ tó wà láàrin mi àti ẹ. ó wá ní god god láti sọ fún mi kí n ṣírò gbogbo nǹkan tí mo ti ná lórí ẹ. Ah! mi ì fẹ́ kó bínú ni kó má dàbíi pé mo jẹ́ alá ah! mo jẹ́ alájẹgbàgbé ni mo ṣe sọ̀rọ̀ tí mo sọ mi ò rí lè mí ní ẹ̀. Voilà Voilà voilà, je Jesus. àmín àmín àmín lórúkọ jésù bí a ti ṣe ń gbàdúrà lọ ń dá fi hàn mí ẹ wí pé àlejò kan ń bẹ tó jẹ́ èèyàn tuntun tó ń tẹ̀lé yín kiri báyìí. ẹ wo alàgbà ẹ yanu ni bẹ́ẹ̀ ṣe délẹ̀ kan yẹn mo fẹ́ fi yín lára balẹ̀ díẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ṣe ní ká wọnú àdúrà lọ yẹn mi lè sọ pé nù wọ́n pè tá a bá ṣàdúrà yẹn tán màá ṣàlàyé fún yín ṣe é rántí pé kẹ́ tó lọ sórí òkè ẹ kí n gba àwẹ̀ ọjọ́ mẹ́sàn-án so ọjọ́ keje àwẹ̀ yẹn mo pàdé èèyàn kan tí mo ti mọ̀ tẹ́lẹ̀ àṣà sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀ ṣáá bákanbákan kábíyèsí bẹ́ẹ̀ ni sá. Hmm. ṣe rí ẹni tí amúmi rí kò ń ṣe ẹni tí a yàn bẹ́ẹ̀ni nítorí pé igi dá ẹyẹ fò ní ah. gbogbo ohun tó dùn nínú ayé yìí ń lo wá jókòó tì láti kó lọ. alàgbà hàmà ti bọ́rọ̀ jìnnà. ẹ̀rí kì í parọ́ gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ mí o wípé mi parọ́ fún yín rí tó ní sọ fún yín ọlọ́run máa mú ènìyàn yẹn ẹ sì máa pàdé ẹ tí ẹ bá ti ṣe sùúrù ṣùgbọ́n ẹni tí bí yẹn ẹ lé tèfètèfè ẹ má jẹ́ kẹ́sẹ̀ ẹ balẹ̀ bẹ́ẹ̀ ni. mo dúpẹ́ ọlá ọ̀rọ̀ tí mo ti torí ẹ̀ pé ó kà mí láyà o bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀. ó rántí pé mo sọ fún wọn nípa pásítọ̀ mi mm-hmm. àti ètò àdúrà tó ní kí n ṣe mm-hmm. mo dẹ̀ sọ fún ẹ pé wọ́n lọ sórí òkè wọ́n ti dé wọ́n ṣe dé wọ́n wá sọ́dọ̀ mi lánàá wọ́n dẹ̀ ṣàlàyé wọ́n náà ń tuntun kan nú láìfún mi kíní kan ọ̀rọ̀ yẹn ṣá gbogbo ẹ̀ ó nàka sí Ọláwálé wọ́n jẹ́ kó yé mi pé olè mi o wọ́n ní ó máa gbọ̀n mi pẹlẹbẹ báyìí ni pé kì í ṣe tọ́lọ́run yàn fún mi o pé mo ṣìrìn lọ́bẹ̀ ni ọlọ́màjẹ àṣìrìn o wọ́n sọ̀rọ̀ o wọ́n náà fi kí n fi sílẹ̀ o tí n bá fi sílẹ̀ pé ọ̀tá mi máa regret ẹ o lọ́wọ́ á ṣe báyìí. Ah, nǹkan tí mo ṣe pé ẹ ní ẹ̀dùpẹ́ kò sí ṣíṣe kò sáì ṣe màá fílẹ̀ náà ni mo dẹ̀ ti ná dẹ̀ǹdẹ̀ owó dúpẹ́ mo ti ná dẹ̀ǹdẹ̀ owó fún bọ̀bọ̀ yìí. Ah, gbogbo yẹn mọ̀ yín papọ̀. Ah, kí mo á fẹ́ ṣe ìgbọràn sàn ju ẹbọ rúrú ìfẹ́ títílẹ̀ ó sàn ju ọ̀rọ̀ àgbò lọ torí ẹ̀ ni mo ṣe pé ìwọ ni màá lò fún ṣẹ́yìn o ìwọ ni màá fi lé bọ̀bọ̀ yẹn o ìwọ ni màá lò bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ ikú sí wàhálà kí làwọn afurá fún. kò ìtọ́nà. ṣọdẹ kó pẹ̀ràn. wọ́n ní kò lè dá kókó ah! ọdún. kí ni gbogbo eléyìí ah! irú abaniláyọ̀ jẹ́ wò lélẹ̀ ibi tí mò ń wáṣẹ́ lọ. madam are you okay? kí ni ìṣòro yín náà? sí oh, eh, eh, tí bá wish láti sùn yín sí kọ́ọ̀tù sí kí ni mo fẹ́ pé irú offence the committee what kind of assault is this? ṣé nutrition assault ní ká pé ní àbí food assault. ọ̀dà ìgbé mú ayé wa òkè. ẹ má bínú ẹ má bínú. ṣé ó wà ó. ẹ calm down ẹ calm down ẹ calm down ó dàbí ò bínú mọ́ mi ò bínú mọ́ mi ò bínú mọ́ mi ò bínú mọ́ kí ló ń ṣe yín what is the problem. Ah, ẹ kàn ṣe mí. madam calm down ẹ ẹ obi ẹ obi ẹ pack àwọn kiri sí ẹ ti ọkọ jẹ ká bọ́ sẹ́gbẹ́ kan náà ẹ park ẹ park ẹ mi ò bínú park madam calm down èmi tẹ dá nǹkan sí lára mi ò bínú mọ́ calm down ó yẹ park ẹ gbé ẹ gbé kinní yìí ẹ gbé ẹ gbé kíjọba tó dé wọn á tún tọpẹ dọ̀tí lẹ ah ẹ má bọ̀ just calm come okay you know what come come come hey hey calm down calm down okay calm down come come ìṣòro wa jura wa lọ ni títí yín tún fẹ́ ó lè ju tèmi ẹdún ẹdún ẹdún ẹdún. madam ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ mi ò bínú àmọ́ ẹ̀yin fúnra yẹn láti ṣàlàyé fún mi kí ni nǹkan tó ń ṣe yín kí ló ń gbé yín lọ́kàn débi wípé tẹ fi súnmọ́ mi tẹ fi yí ọbẹ̀ dà lé mi lórí ẹ̀ mọ̀ because bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn you might be depressed or whatever but bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ìyá mi tí ẹ bá wà kẹ́fù tó bá jẹ́ pé ní ọ̀kadà abẹ́nu tírélà lẹ́ lọ ronú tẹ bọ́ sẹ́nu ẹ̀ ń kọ́ kí làwọn máa sọ ẹ wo ẹ waste oúnjẹ ẹ disturb mi tí mo fẹ́ lọ bí iṣẹ́ ẹ̀yin fúnra yín kò lè tajà mọ́ nítorí ìrònú whatever it is nǹkan tó jẹ́ pé ó ní solution o ẹ kàn tí ì rí ni àbí kẹrin súnmọ́ bí tí solution wà ẹ dẹ̀ fẹ́ para yín lé lórí kí ni nǹkan tó ṣẹlẹ̀ mọ̀ ń gbọ́. ẹ ṣe ọ̀rọ̀ ọ̀hún kú gbọ́nù pé kó ṣe nǹkan bí tí bá ti nǹkan bí tí bá ti bẹ̀rẹ̀. Uh, it's, it's okay, it's okay. Just calm, relax. Mo mọ state tẹwa. Ẹ̀yin ni kẹ́ wá fira yín lọ́kàn balẹ̀ báyìí. Ìyá mi, kò sí nǹkan náà bó ṣe lè le tó agbára Ọlọ́run máa ka. Níbo lẹ́ ń lọ báyìí? níbo lẹ níbo lọ́dọ̀ yín. ẹ eh, ọ̀nà ẹ̀nà sólè bọ̀. ọ̀nà sólè bọ̀ mi ò lè lọ bí iṣẹ́ mọ́ báyìí náà mo wáṣẹ́ lọ ni mo lè lọ́wọ́ mo lọ bí iṣẹ́ mo wáṣẹ́ lọ ẹ̀yin ni iṣẹ́ ti máa ṣe lénìí máa sìn délé máa rí i pé ẹ wà òkè ètò ṣe kí ni ètò dẹ́yìn lẹ́yìn ìyẹn tún kọ́ ṣe aláìkẹ́ bẹ́ẹ̀. let us go ẹ calm down ẹ já lọ ẹ já lọ. ó ti yá èyàn ó mọ́ra yànjú báyìí lọ. ǹlẹ́ àkànkẹ́ ọmọ mo pé lọ́lá àṣàbí ǹjẹ́ o mọ̀dí tí mo fi sọ pé kó jẹ́ ká wá sínú ilé ká tó lè sọ̀rọ̀ yìí torí pé tí méjì ò gbọ́dọ̀ gbọ́rọ̀ tí mo fẹ́ bá ọ sọ yìí ni ṣoré mi tó ń wò yìí ọ̀rọ̀ pàtàkì kan bẹ láàrin àwa àti ìyá rẹ̀ torí pàbí amọ̀ gidi nìyẹn ǹjẹ́ ìwọ mọ orúkú tó pàyà tó bí ọlọ́mọ sórí ìyá tó bí ọlọ́mọ ó ní ìmùlẹ̀ kan pẹ̀lú àwọn ẹgbẹ́ àgbà wọ́n sì ti parí gbogbo ètò pátá ètò yẹ kí ìyá rẹ̀ fi dolówó kó fi dọlọ́lá kó sì fi dọlọ́rọ̀ láwùjọ ṣùgbọ́n ó ní ẹ̀jẹ̀ pàtàkì kan tó yẹ kí ìyá rẹ̀ ó ṣe láti san fún àwọn ìmùlẹ̀ yìí padà ìyá rẹ̀ kọ̀ jálẹ̀ o. Màámi. Hmm? Bẹ́ẹ̀ni. Ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ni pẹ̀lú àwọn ẹgbẹ́ àgbà. bẹ́ẹ̀ni ìyá rẹ abiyamọ dáadáa ni nítorí pé ìwọ gan-an ní nǹkan ẹ̀jẹ̀ tí àwọn ẹgbẹ́ ní kí ìyá rẹ ó mú wá. èmi. ìyá ìkọjálẹ̀ ó lóun ò lè fìwọ́ tó jọmọ òun nìkan ṣoṣo sílẹ̀ ìyá rẹ wá ní kàkà kí ọmọ kan ṣoṣo tó ń bí kó fi òun sáyé lọ òun ó fẹ̀mí òun di ó ní ìyá rẹ fi fẹ̀mí rẹ rọ́pò ẹ̀mí rẹ ah. ikú tó pa ìyá rẹ nìyẹn wá gbọ́ o gbogbo ètò pátápátá tí wọ́n ṣe fún ìyá rẹ̀ láti dọlọ́rọ̀ gbogbo ètò yìí pátápátá ló ti wà ńlẹ̀ ẹ́ kódà gan àṣẹ rẹ̀ ti dọ́dọ̀ rẹ̀ ó sì ti fi wúre fọmọkùnrin kan ìwúre tó wá wú fọmọkùnrin yìí o ó ti sọ ọmọkùnrin dolówó dọlọ́lá dọlọ́rọ̀ ṣùgbọ́n nígbà támì ara padà sọ mí nígbà tí mo rí pé ọmọkùnrin yìí ò fi ajé ìmọ̀ ọ́ tí mo wá rí pé nùbànújẹ́ gidigidi ló wà òun lòkùṣọ ajé ìyá rẹ̀ tó ń bẹ lára mi ó wá ń ni mí lára ó ní mo ṣe ni mo ní láti wá ọkàn wá àkànkẹ́ ó láǹfààní láti lo ajé yìí o torí ìyá rẹ ti pèsè ẹ̀ sílẹ̀ fún ọ tó o bá fẹ́ kó máa bá ọ gbé àǹfààní wà tó o bá sì fẹ́ ó lè jẹ́ ó wà lọ́dọ̀ mi ṣùgbọ́n ní gbogbo ògbà tó o bá ti ń wúre gbogbo ẹ̀gbà náà pátá òun yìí ó máa jẹ fún ọ èyí tó o bá wá fẹ́ ṣe gan-an òun ni kó o ah. sọ. àbíyamọ ọlọ́run ẹ ṣeun àbíyamọ ọlọ́run ẹ ṣeun àbíyamọ ọlọ́run ẹ ṣeun àbíyamọ ọlọ́run ẹ ṣeun ọlọ́mọ tó lọ́jà tí ó jẹ́ ń dábọ̀ àbíyamọ mm, ọlọ́run ẹ ṣeun. Ah! pẹ̀lẹ́ àkànkẹ́ mọ́kè mọ́. mo pẹ́ lọ́la àṣàkẹ́ iye mi àkànkẹ́ àbíamọ tòótọ́ hmm. ó mà ṣe o bá a ṣe wáyé páàrí láàrin àṣàkẹ́ fẹ́mi ara rẹ̀ dípò ẹ̀mí mi. pẹ̀lẹ́. <laughs> ah ah ah. pẹ̀lẹ́ ìyá ni ìyá mi mo pé lọ́lá àṣàkẹ́ ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ hmm. bí a mọ gbọ̀dá gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ah mo rántí òun gbàgbé báàgì báyìí ókè. ah ẹ káàsán ọ̀nkọ́ ẹ kú jọ mẹ́ta. níbo lẹ lọ. mo ń travel ni. Ah. ẹ sọ fún mi pé ń travel. ah mo náà sáré débi kan sínsìn èmi náà plan ẹ tẹ́lẹ̀. ok ǹgbà ó lè máa dé. ah mi ì lè sọ ó lè pẹ́ gan-an mi ì tiẹ̀ lè sọ wọn ti máa padà wá sínú ilé rárá mi ì lè sọ rárá ṣé kò sí ẹ má sọ fún mi pé àbí ẹ dúró ṣé kò kí n ṣe pé ìyàtọ̀ rẹ̀ yín jà sá. ọkọ wọlé bọ́lá ṣe máa jà mi lè bọ́ jà náà ọ̀rẹ́ mi ni náà. ẹnu kò sí wàhálà ṣe wọ ìyàwó mi gan. kò sọ fún yín ni ó gbọ́ james kọ̀lálẹ́ àná that she has to be in Canada láàárọ̀ ẹ̀ so first flight báyìí ló bá lọ sí Canada láàárọ̀ ẹ̀ ó yé mi gan lẹ́nu. ìyàwó mi gba urgent call láti Canada lálẹ́ àná ó dẹ̀ gbé first flight láàárọ̀ yìí máa lọ sí Canada láì sọ fún mi ṣé bóun ló sọ fún mi pé kí n lọ kí mọ́mì for two days mo lè jẹ́ kó mọ̀ pé èní ni máa dé. ẹ ẹ sista dúpẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí òótọ́ ni sá. òótọ́ ni. ẹ jẹ́ kí n sáré. ọkọ ẹ wá ẹ wo fún ibo ojú ọbẹ̀ ṣe sórí fún yìí because èmi fúnra mi ẹnu ọ̀nà géètì báyìí ọ̀dọ̀ géètì wọn ti gbé bọ́ọ̀sì mi tó filẹ̀ fún mi gbogbo ilé ló ti ti pa. ó ti gbogbo lè pa. yes ó ti gbogbo lè. kò lè jẹ́ kí n mọ̀ pé òun fẹ́ travel èmi ò mọ yẹn o bí ẹjọ sọ i don't understand. ọmọ dáná àbí irú ẹdúró sí wọn ṣe pé ìyàwó mi bá mi jà ẹ já mi tán. ọkọ wa lè kò lè bá yín jà náà o ó love yín gan-an ẹ mọ. love náà ló máa jẹ́ pé ìyàwó mi máa travel kò ní jẹ́ kí n mọ̀ ó yẹ kí ọ̀nà orí sí ìsìn nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ wo mẹ́sẹ̀jì ẹ wo mẹ́sẹ̀jì. Ah, ah, Canada láì sọjà. So kí ló kọ síbẹ̀. kí ni. ìgbẹ́ òkú mo dáràn ìyàwó mi ti bínú sí mi olóhùn fẹ́ mi mọ́ kí ni ẹjọ́ tó lọ lọ́rùn ẹ jẹ́wọ́ fún mi kí ni mo ṣe fún ẹjọ́ ẹ jẹ́wọ́ fún mi ẹyin ẹ bá mi wọ ẹ bá mi wọ abójú mi ń tàn mí jẹ ni. ṣé ń jà ni ẹ kì í wọ ẹ kì í wọ. ó jẹ́ kí n mọ̀ pé kí n má délé yìí mọ́ ipò eh? ti tilẹ̀ yìí pa pé òun ò dẹ̀ lè sọ̀gbà tó máa dé. kẹ́jú Ah. wọ́n ti ẹjọ́ mo fi ọlọ́run bàbẹ̀ báwo mo ti fẹ́ get contact ẹ̀ and then báwo mo ti fẹ́ mo ti fẹ́ get in touch pẹ̀lú ẹjọ́ ẹjọ́ ẹ sọ fún mi ah. ẹ má yẹ káyé mi bàjẹ́. kò sọ ọkọ fún mi ó kọ́ ló ń gba call láàárọ̀ òun dẹ̀ láti travel even ó sáré gba àdìrà tíkẹ́ẹ̀tì kíákíá ni. bó ah! tí gbogbo ẹrù mi wà nílé náà báwo mo ti fẹ́ sọ̀rọ̀ ara mi. ẹrù yín wà nílé. wà nílé. ẹrù yín ó pọ̀ tó yẹ ni. mi pọ̀ náà ẹ̀gbọ́n mi Saliu ẹ̀gbọ́n mi Saliu ẹ̀gbọ́n mi Saliu. ta ni ta ni. Ah. kí ló dé ìwà àtàlẹ́jọ́ ń jà. wàhálà ti wà o wàhálà ti wà ẹ̀gbọ́n wàhálà ti wà o. kí ló ṣẹlẹ̀ mọ́tò mi àti ìyàwó mi ní mi mọ nǹkan tí mo ṣe ìyàwó mi ti sá lọ mo kàn jáde òun gangan ló rán mi níbi tí mo lọ àsokò ó kàn dọ́gbọ́n tàn mí jáde ni nígbà tí màá délé padà báyìí mo ti rí tán ti ti gbogbo lẹ̀kùn tán ti sán ní kí ìpa mo bá pè pé kí n tiẹ̀ sọ fún pé níbo ló gbà lọ tí ò dágbére fún mi nígbà tí màá pe àwọn nọ́mbà ẹ̀ báyìí nọ́mbà méjèèjì ẹ sàkó lọ nígbà tí màá wo mẹ́sẹ̀jì ẹ̀ ni mo rí i pé ó ti sẹ́ǹd pé kí n jọ torí ọlọ́ọ̀mí àtòun ò lè fẹ́ra mọ́ wípé ẹni tóun ń wá láti sọmọ fún òun kò ń ṣerú èmi pé kí n má bínú pé òun ti relocate sí US padà pé òun fọlọ́run bá bẹ̀ mí kí n lọ wọ ẹni tèmi tó máa jẹ́ ìyàwó àfẹ́dálé mi pé kí n má tiẹ̀ dúró de òun mọ́ rárá rárá mo gbé mẹ́sẹ̀gì dání báyìí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ké ṣé wàá wò pé kí ni mo fẹ́ ṣe báyìí lẹ́yìn kí n wá bá yín ẹ sà ẹ má jẹ́ ń tọ̀ yín ọ̀rọ̀ yóò sojú lásán iṣẹ́ wa kànkẹ́ ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o. gbogbo kí n fọ̀rọ̀ kànkálẹ̀ náà jáde yóò ṣe ajẹ́ bẹ́ẹ̀ kò pọ́sibù kí Tẹjúmọ́lá wúrú wà fún ọ yóò ṣe àwùjọ orí gbà míì tí àwọn nẹ́tíwọ̀kì burúkú tó bá fẹ́ sẹ́ndì mẹ́sẹ̀gì síbòmí àmọ́ ìjà wọlé mẹ́sẹ̀gì ẹlòmíì lọ́jà wọ̀dọ̀ rẹ. sàkílódé tẹ ń sọ̀rọ̀ báyìí sẹmi ní mọ tí mò ń ṣe ni mẹ́sẹ̀gì tí mò ń sọ lélẹ yìí nọ́mbà ẹ ni a ní nọ́mbà méjèèjì tó ń lò lọ mọ sùsọ. sọ wàá lè wa ni o àkànkẹ́ ń sàásì wa ni o. ó dákẹ́jà ni àkànkẹ́ ni. ah ah àkànkẹ́ dákẹ́ jákànkẹ́ òwà mọ irú èèyàn tí mo jẹ́ ní gbogbo ìgbésí ayé tèmi ògùn ni mo fi ń sìn sẹ́mi mo lè sògùn nínú ilẹ̀ níbi tọ́rọ̀ mi lọ́rùn dé èmi. ẹ̀gbọ́n mi nítorí nǹkan tẹ́ ẹ sọ yìí ló jẹ́ kí n wá ẹ jọ̀ọ́ torí ọlọ́run tóun bá ń sa tiẹ̀ ní kọ̀kọ̀ káwa náà wọn sa tiwa ní gbangba gbogbo ọ̀nà tẹ́ bá máa gbà gbogbo tẹ́ bá fẹ́ mú mi lọ mi ò kọ̀ gbójú ìyàwó mi á ṣe wálẹ̀ tó máa padà òun ni mo wá bá yín fún ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ọ̀rọ̀ kanlẹ̀ kan bá lélẹ̀ léyìí ó ti wá padà kan jẹ́jẹ́ mi mo jókòó ọgbọ́n wo ládàá kò sí tí ṣe kò sáì sí olúwo lèmi ó pè é olúwo mi náà ni wọ́n pè é. olúwo ah, olúwo mi tó fẹ́ gbàrà òkè ni ṣé wọ́n mọ̀ pé mo lólúwo ń gbàrà òkè ni àjàgbàjàgbàjàgbà kábíyèsí alábẹ́nu àṣàṣì o mo rùdí fún ọ ah, olúwo mi ọjọ́ màálù tó ń ti wo òun ni wọ́n pè àmọ́ tí n bá polúwo ọlọ́run jẹ́ ká pè náà wá ilé tásapá náà bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yí ọ̀rọ̀ rùn tó bá jẹ́ pa níyà gan ìyá àgàn ó lè mọ̀ wà lọ́dọ̀ rẹ̀ ìyá àgàn wà ń bẹ àti yásẹ̀gì ológi sórí yásẹ̀gì ológi gangan gangan gangan òun ni múlé dání. ẹ sà tó bá jẹ́ tówó ni mi ò kọ ẹ jọ ọ̀nà bo ni bẹ̀ẹ́ wà. ọ̀nà ndózi ondo ni ondo níbi tá a lọ sórí tá a bá ti kú ọlọ́wọ́ ẹ̀nà á kàn rìn ní ẹsẹ̀ bàtà bíi mélòó kan síwájú á yà wọnú abúlé á wà lórí ibi tí mò ń sọ ìgbàrò òkè á àwọn ayé àmọ́ jáde ńbẹ̀ lọ́sàn gangan àwọn ayé tí wọ́n gbé ní tìlára nígbà tí wọ́n mọ̀ tó bọ́ bá fi wọ́n rẹ́rìn olúwa ọmọ rẹ́rìn lọ ni. irú ah, àwọn eh, eh, tá à ń nìyẹn tó bá jẹ́ páwọn náà la lọ bá mi ò kọ́. ẹnu lásán olóńdó ẹnu lásán olóńdó owó ni owó ni ọ̀dà ìwọ máa lọ tó o bá ti délé bọ́ bá ti mówó kọ́ padà wá. Ah, ẹ̀gbọ́n mi nǹkan ti ṣe mí. kí ló tó dé. ayé mi ti ta ayé mi ti bàjẹ́ ẹ wo ìjẹta ni ọmọbìnrin yìí kò jẹ́ kí n mọ̀ pé nǹkan tó wà lọ́kàn òun nìyẹn gbogbo tó wà lákàǹtì mi sixty million naira bó ṣe sọ fún mi pé kí n ṣe transfer ẹ̀ sí àkáǹtì òun nìyẹn pé òun fẹ́ clear ọjà mo lè ṣe sí nìyẹn ẹ mi ò mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe nìyí. ó ṣe sixty million naira. Eh, a ah! sì máa ń ṣe fúnra wa náà tẹ́lẹ̀ nìyẹn. lọ́wọ́ bá o ẹ̀gbọ́n mi o sì bí dìndìnrín láti jọ́ tó ti ń bímọ àṣọ òun fi dìndìnrín kan lẹ̀ kó o tó kú tí wọ́n mọ̀ tí ẹ bá ṣe pé wọ́n ti nà wọ́n ń jà bẹ́ẹ̀ lórí wọ́n nà ń jà bẹ́ẹ̀ ni tí wọ́n bá nà ń jà bẹ́ẹ̀ ni ọmọ ń fọgbọ́n gbowó lọ́wọ́ rẹ. èmi ò mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe nìyí. bó la ṣe wá fẹ́ dòǹdó. n sì ní two hundred thousand naira lákàntì mi. two hundred thousand Ah sórí tó bá yẹ pa bá bá àsapá lọ́dọ̀ olúwo àsapá lásán màálù dúdú ó lé ní ká lọ ra bíi two hundred wá ètùtù ńlá ni wọ́n ṣe fún ọ tí gbogbo yóò fi padà sípò. ẹ kí la fẹ́ ṣe báyìí. ṣé bẹ́ẹ̀ ní mọ́tò tó pọ̀. bẹ́ẹ̀ni ẹ ẹ má jẹ́ kí n tọ̀ yín mo sọ fún yín pé ó ti ti géètì géètì ta mọ́tò wà nù kọ́ńpáànì ó ti ti géètì ta ó ti ti pa ẹ wo aṣọ tí mo wọ̀ yìí àti mọ́tò tí mo gbé jáde nǹkan tó kù mí kù nìyẹn o ẹyọ kan tó kú ọkú ni. sì yóò jẹ́ túbọ̀ sí pé tó bá jẹ́ pé ẹsẹ̀ gan lórí bọ́ta nù léwọn ò ní wọnú léwọn. mo mú nǹkan kan mọ́ o ò ṣe làákàyè làákàyè rẹ dorí kodò nígbà kẹ́ni àná tó gbé mọ́tò kan bọ̀ gẹ̀nẹ̀ wá bí tí mo ní kó gbé yun lẹ̀ kébì náà tiẹ̀ mọ́ fi yun dà wọn ọmọ láàmú ládùúgbò onírọ̀ o bàdá sálíù ẹ mọ̀ sáré ẹ mọ̀ sáré ṣé mo sáré nìsín ṣé nǹkan kò ti wá dojúrú yàwó ẹni tí ọ̀rọ̀ ilé ìkàlẹ̀ mọ́ ká mọ́ lóńdó ká ta ilé yìí. àmọ́ ẹ kí la fẹ́ fi dóńdó. àwọn mọ́tò mi lọ sóńdó ni ṣé wọn gbóǹdó ń gbó wọn gbóǹdó ń gáréjì ni. ẹ ṣé owó yẹn ò lè ká nǹkan tá a fẹ́ ṣe ni. owó wo ni ọ̀ka nǹkan tá fẹ́ ṣe ìwòsàn ìwò òdòǹdórí ni ṣé wo òdòǹdórí à ń sọ pé pé kìnìún sájẹjẹ wo bóyá olúwo ń bẹ tòsí. ẹ̀dùnà ṣé tá a bá ta mọ́tò yìí pẹ̀lú nǹkan tẹ̀ sọ yìí tá a bá débẹ̀ ta kó yẹn fún wọn gbogbo nǹkan tá à ń fẹ́ á níyànjú. wọ́n bá kówó gidi lé mọ́tò ni wọ́n bá kówó gidi lé bá bá ká nǹkan tá a lọ ṣe bí ọba sì kẹ̀mí náà wo owó fi kún ọkọ̀ ọkọ̀ ọkọ̀ kó sì bá mi ni. àkànkẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹnu lélẹ̀ yẹn kò sí o tí nǹkan tó wá ní lọ́kàn pé ah, ah, ṣebémi náà mo ṣe ń mí ṣebémi mo wà nílé ayé ìgbà yẹn ni kò mọ̀ pé ìrètí ṣì ń bẹ o ti gbọ́ so lórí ibẹ̀ yẹn tá bá rí ìrònú ìrònú kan tó bá fẹ́ wọlé sí ẹ lọ́kàn irú àwọn ìrònú tó ti máa ń wá tẹ́lẹ̀ tó ń jẹ́ kó máa dárìn dásọ̀ tó àsìn tó ń fẹ́ jẹ́ kó máa go out of your thoughts tó lè fẹ́ dẹ́mi ẹlẹ́gbọ̀dọ̀ tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èmi lórí aago tó bá pè mí níṣẹ́jú ayé àmà débi o ti gbọ́. all right um, thank you so much. you're welcome jẹ́ kí n yànda ẹ báyìí kí n máa lọ tèmi bá délé màá pè ọ ti gbọ́. all right bye bye. ọlọ́run mi ò ó rí gbogbo akitiyan àti làálàá mi láti jẹ́ èèyàn láyé ó rí akitiyan láti jẹ́ ọlọ́lá ọlọ́rọ̀ láyé mi ò fẹ́ pìtàn asán nínú ọ̀rọ̀ mọ́ ọlọ́run pàtàkì jùlọ tó o mú mi pàdé ẹni tó nífẹ̀ẹ́ mi dénúdénú tó ní èrò rere fún làálàá mi ìyẹn Ọlábàmíjí ọlọ́run o ọ̀nà wo ni mo lè gbà ṣe ẹ̀san oore fún Ọlábàmíjí ju wípé kó o dá mi lóhùn ayọ̀ mi lọ jẹ́ kí n rí bá ti ṣe kí n rọ́nà gbégbá tó bó wá jẹ́ pé lóòótọ́ àti lódodo ni òkùnso ajé kan wà níbì kan mo sọ tinútinú mi ní àkókò yìí wípé kí ajé ó bẹ̀rẹ̀ sí ní bá mi gbé láti àkókò yìí lọ mo sọ tinútinú mi wípé kí ọ̀nà mi ó bẹ̀rẹ̀ sí ní là fún rere mo sọ tinútinú mi wípé kí gbogbo eré ajé gbogbo kó fi ilé mi ṣe bùgbé mo sọ tinútinú mi wípé kí ajé wa máa gbé mi àtọ́lá bá mi jí gbé kó máa bá wa sùn kó máa bá wa gbé kájí ó má ṣe fi wá sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan gbogbo ohun tí mo bá wá dáwọ́lé kó máa yọrí sí rere ajé mo pè é ajé o. akànkẹ́ akànkẹ́ inú mi tiẹ̀ dùn bí mo ṣe báyìí mo láìkì bójú ẹ ṣe wálẹ̀ díẹ̀ nǹkan kan tó kọ̀ wá ń bẹ̀ ni pé tí ọlọ́run bá ti gbà ṣàkóso dé lẹ́wù yìí tí kò sí rònú mọ́ èyí ta lè pè ní healing process stage tó wà ó ti ẹ ti ó ti kásẹ̀ lẹ̀ adúpẹ́ fọlọ́run òbí iwájú báyìí èèyàn gbọ́dọ̀ máa dojú kọ you need to start looking forward kí ni nǹkan tó tún kàn téèyàn fẹ́ mú ṣe ìdí rèé tí mo ṣe máa béèrè béèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ Àkànkẹ́ kí ni nǹkan tó kàn kí ni nǹkan tó ń rò lọ́kàn tó fẹ́ bẹ̀rẹ̀ sí í ṣe what would you like to do. ah anyway èmi ò mi mọ̀ nípa business mi. Mm -hmm yàtọ̀ sí business oúnjẹ tí ìyá mi mi lọ́wọ́ because even nǹkan tó kú gan èmi náà ni mò bá wọn manage gbogbo business wọn. Ah, let me get you right ṣé irú ìtí wọn ń kiri ń gbà yẹn. no condition ló fà á tí mo fi ń kiri oúnjẹ màámi ní ilé oúnjẹ tó ti ń ta oúnjẹ gbogbo àti gbogbo incident yẹn ṣẹlẹ̀ tí ò sí nǹkan kan tí mo fẹ́ ṣe tí mo dẹ̀ mọ̀ nípa business yẹn ló jẹ́ kí n máa kiri pé kí n má bàa jókòó kalẹ̀ hmm. lásán hmm. kí n má bàa hmm. jẹ nǹkan tí ò tọ́. so. ó rò dáadáa ó rò dáadáa mo kàn fẹ́ wá béèrè nsìn níbi tá a dé. kí wá ní nǹkan gan pàtó tí ìwọ mọ̀ ń pa ẹ̀ àbí tó ń wọ̀n ẹ̀ tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ àbí owó so that ká mọ ìgbésẹ̀ tá a máa gbé next. Eh, like I said earlier mi ò mọ̀ nípa business kankan ju oúnjẹ sísè lọ mo mọ àlùdí àtàpàdé ẹ kò sí nǹkan kan tán lè fi rú mi lójú nípa oúnjẹ sísè. Ah, ah, ah, o ti bọ́ sójú ọ̀nà aláàgùn jìnnà sí nǹkan tí èèyàn bá ti mọ̀ ń pa ẹ̀ tí ọkàn yẹn wà ń bẹ̀ tí passion ẹ̀ wà ń bẹ̀ téèyàn bá develop on it kò ṣẹ́ṣẹ́ ń bẹ̀ in fact ó máa máa bọ́ sí ìrọ̀rùn àwọn adágbẹ̀tẹ̀ pé ṣó ṣẹ́ ṣó ni ṣó ṣe gbá kan ni bọ̀ irọ́ ni torí téèyàn bá ti ṣiṣẹ́ oníṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ ló ń ṣe sí béèyàn ṣubú má dìde to be honest with you nǹkan tí mo kọ̀ rò pé a kò lè ṣe níwọ̀n ọ̀gbà tí wọ́n ti mọ àpàdé àlùdé àbí. that means o mọ the nitty gritty of food àti títa iná àbí. yes. èmi wá ní orí ọ̀fẹ́ kan bó ṣe sọ pé o mọ̀ ń pa oúnjẹ yẹn bó jẹ́ ìrẹsì ló sè tó mọ́ tó sọ pé wà nù ewé èmi ní orí ọ̀fẹ́ àti ẹ̀bùn tó jẹ́ pé tí n bá yànnà náà ẹ̀ tí n bá pọtí ilé kí ẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí ń pariwo ẹ̀ pákéjì tí mo lè fún tí máa sọ pé ráìsì yìí o inú gold ewé gold lẹ ti fẹ́ máa jẹ́ táyé dẹ̀ máa gbà bẹ́ẹ̀ tọ́dẹ̀ máa bà bẹ́ẹ̀. really exactly. ìyẹn ni pé oríṣiríṣi àwọn ìgbésẹ̀ lèèyàn lè gbé téèyàn bá fẹ́ máa jẹ́ food vendor àkọ́kọ́ náà òun láti kọ́kọ́ máa rò pé o take out pé wọ́n fẹ́ lọ deliver fáwọn èèyàn níta irú àwọn tó ń ṣiṣẹ́ ní corporate organizations bank gbogbo ẹ̀ tó ń bá gba break wọn lẹ́nu iṣẹ́ tí gbogbo wọn ṣe máa láwọn ń ya jáde ọ̀hún wà nǹkan tó máa jẹ tó dẹ̀ yẹ pé ohun ọ̀kan jẹ oúnjẹ ìbílẹ̀ hmm. torí pé má jẹun parọ́ fún ẹ African food tó ń wò yẹn ibi la àti mọ rírì ẹ̀ nílùú òyìnbó wọn ò fi ṣeré ohun tó lóun ló ń jẹ́ kí wọ́n máa jẹ́ Africans hmm. so àwọn kan wà tó yẹ pé yún yìnyín lọ́ ti ń ṣiṣẹ́ tí wọn bá ti rí african food láàrin ọjọ́ méjì sí mẹ́ta ara màmá ni wọ́n torí wọn fẹ́ máa jẹ oúnjẹ mùdùmùdù yẹn so nínú bank wọn á wò pé níbo la ti fẹ́ rí african food tó bá ti gbọ́ pé àwa o à ń taró oúnjẹ yẹn tó ti wo lórí internet gbogbo oríṣiríṣi oúnjẹ tí ìwọ bá ń tà àwa máa ya àwòrán ẹ̀ a máa package ẹ̀ mọ́ wà lórí internet a dẹ̀ máa fi bọ́ ṣe lè place order sí tí wọ́n bá place order nǹkan tí wọ́n fẹ́ máa pè wọlé ẹ̀ gba orúkọ onítàn wọn á kọ́lẹ̀ àti máa gẹ́ẹ̀tì machine sílẹ̀ ọ̀kadà a ní box lẹ́yìn gbogbo àwọn ọ̀dà tí wọ́n mèkì yẹn òun ló máa lọ ṣe kíni ló máa lọ deliver fún ọ níṣẹ́jú àyà apá kan nìyẹn ìkejì ibẹ̀ bóyá wá ara wọn èèyàn tó jẹ́ pé wọ́n ń ṣe fẹ́sẹ̀ sẹ́mínà lóríṣiríṣi wọ́n tún lè mèkì ọ̀dà a contract àwọn èèyàn wá lọ dáná oúnjẹ yẹn fún wọn ní nǹkan tó ń fẹ́ tó máa máa lọ ojú kan náà ni òkò ipa nọ́fíìsì mi ibẹ̀ náà ni o. ok meanwhile ibi tó ti wá ń ta gangan fáwọn tó kàn ń ré kọjá lọ mo kàn ya tó bá ti ọkọ̀ wo setting ibi ọ̀dọ́ yẹn kò ń ṣe pé ó máa ná wa lówó a kàn máa fi glamour sí ni irú tó bá jẹ́ pé àwọn àwọn tó bá wa ṣiṣẹ́ a máa ṣe tó jẹ́ pé gbogbo ẹ̀ máa neat gbogbo ẹ̀ máa lẹ́ni tó ń fọbọ́ máa fọbọ́ ẹni tó ń nulẹ̀ ní òòrèkóòrè ọ́fíìsì máa decent tó yẹ pé tó bá wọnú ẹ̀ howrah gbogbo gbogbo ó máa scent proper like this is a quality place so anybody tó ń ré kọjá lọ wọ́n lè yà wá jẹun tó bá wá ti wá jẹ́ pé àwọn èèyàn wá wò sùsùn wọ́n fẹ́ wá yà wọlé wọ́n wá jókòó kò sí nǹkan tí wọ́n fẹ́ tí wọ́n ní bá kò tá a bá ń tà a máa ṣe kí ni máa polówó fún wọn tó dẹ̀ máa enjoy it so everything will be going like this is a first class corporate food vendor tó máa yàtọ̀ sí ti local one but African dishes náà ló máa jẹ́. Hmm. ó make sense o. yeah. àmọ́ báwo la ṣe fẹ́ go about it ìwọ lélẹ̀ ẹ̀ níṣẹ́ lọ́wọ́ èmi mi ò ní much báwo la ṣe fẹ́ rí owó tá a fẹ́ fi bẹ̀rẹ̀. ṣùtìrì ó ṣe pé ó mú ọ̀pá oúnjẹ nìkan ó ní ọpọlọ láti béèrè ìbéèrè tó tọ́ àti tó yẹ ibi tó wá ń lọ yẹn sí <sighs> ó simple èèyàn lówó ńlẹ̀ kò lówó ńlẹ̀ èyí tó ti jà jù ni pé kò ní business ideas hmm. tó bá ti ní business idea owó ni ṣebí ẹnu kémi kọ̀ọ̀kan gbogbo proposal yìí kí n kọ́ lọ sí bank ibi tíṣẹ́ tèmi ti bẹ̀rẹ̀ nìyẹn o as in this is our project màá sọ fún bank pé iṣẹ́ oúnjẹ òun la fẹ́ máa tà a need owó láti fi set it up ó dẹ̀ pé nǹkan tẹ́nu oúnjẹ ò kì í kú exactly. now tá a bá wá sọ pé ẹ bá yá wa ní iye báyìí àwa máa bẹ̀rẹ̀ sí fi ṣí owó a máa bá dá iye báyìí padà pẹ̀lú èrè kí á ní báǹkì máa bẹ́ mọ́ iṣẹ́ tèmi wá bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn ó tún máa wọnú bí ibi tí wọ́n ti ń tajà ètò bí owó ṣe máa wọlé bó ṣe ń jáde tá a ṣe ń lọ báwọn tó ń bá wa ṣiṣẹ́ ò ṣe ní ìránṣẹ́ àmọ́ àwọn ará bí kọ́ máa máa sọ agbálẹ̀ gbogbo yẹn gbogbo bó ṣe máa ṣètò àwọn tó fẹ́ lọ dispatch order gbogbo yẹn lè máa bẹ́ẹ̀ hmm. mójútó kátó rí kátó fọ̀ ó ti di international food vendor. <laughs> this is ah I'm, I'm happy. Yeah. So ibi tá a dé dúró yìí sìn ó yẹ kò yẹ kó sí ìrònú mọ́. Àtọ́ <laughs> kò sí ìrònú Ibi tá a dé dúró yìí wa bá ti ṣọ̀kan tí wo ó ṣe inú méjì tó ń dọwọ́ rú. Àtọ́. Díẹ̀ tó bá ní iná rèé pé kí n máa tẹ̀lé ẹ o, èmi Bánjí o, màá ṣáájú. Hmm. Ṣé o fọwọ́ mo fi gbogbo ara sí i love it. high five. ṣé rí ọ̀rọ̀ tó bá gba ìjókòó ìyá wa èèyàn gbọ́dọ̀ sọ lórí ìlú. ọ̀rọ̀ tó bá sì gbanú òkùnkùn àìsọ nínú ìmọ́lẹ̀ bàbá hmm, ní kéèyàn kan dó méjì méjì a máa ń tanra wa jẹ ni kọ̀mọ̀ ṣeéṣe kéèyàn kan dó méjì méjì ìyá wa àmọ́ ọgbọ́n tá a dà sí ni pé ká fọpọlọ tó ṣé ẹ rí Ọláwálé tèmi ń wò lórí ìjókòó yìí ó ti ṣàṣemọ́ṣe ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ aṣọ̀bẹ́nu ẹ mọ̀ pọ́bẹ ti ṣe tí ó sì o ní pé ó ti lọ rèé fa jọgọdì jọgọdì sì ti rẹ́ lu lórí bẹ́yẹn bá ń tọpa sí odò bí ọba dẹ̀yìn sẹ́mọ̀ pé onítọ̀ wọn bolúwẹ̀rí pàdé ńjọ́ kan nítorí wà ló jírí nǹkan sí ìṣèjà ó ti bolúwẹ̀rí pàdé òní lórí ọ̀rọ̀ àkàntọ́. Ah! ọ̀làwálé bàbá wí fọmọ ẹni kó gbọ́ ọ orí ọ̀kẹ́rẹ́ popo láwo ẹjọ ẹjọ nítorí ọlọ́run bàbá ọkọ mi ẹ lẹ́nu ọ̀rọ̀ lórí tata dé ṣé bí mo wí fún yín gbà náà àbí mo wí pé kinní kan ní gbẹ̀yìn máa máa ṣe kinní kan ní ìṣòro mo dẹ̀ ń bí pé tí kò ní bẹ́ẹ̀ wúlé ẹ ní kò lè bá dé. ẹ̀yin náà mọ̀ pé bí ó ṣe rí nù. Oh. ọ̀ọ́ àyífà yín ò fọ̀rọ̀ ẹni jẹ bẹ́ẹ̀ ni ẹ ti mo mọ̀ yín pé ẹ rìn jìnnà ẹni bẹ́ẹ̀ ti ń wọ ọmọ yẹn rè tí ń ṣáìnì tí ń tọ́nà mọ̀nàmọ́ná mo ní ẹ̀ ṣe jẹ́ ó gbé yẹn dúró sílé wọn ẹ̀ní lá àfi kó gbé wá sọ́dọ̀ Ọ̀làwálé mo wá ń bi yín pé ṣé kò ní béwudé ẹni kò lè bá tó ló wá bá kí nìdí àbájáde báyìí ṣe rí síbẹ̀síbẹ̀ náà ẹ̀ ní bínú ni ṣé mi náà wà mọ̀ pé yóò padà yí dán dín mọ́ mi lọ́wọ́ ó ni ó ni o. ẹ wo nǹkan tẹ́ ń jẹ lẹ́nu báyìí òun lè mọ́ ó hmm. dẹ̀ kìlọ̀ tó ń gbà náà ẹ ní dandan dandan kí lẹ wá fẹ́ kí n ṣe báyìí. Hmm, ṣiṣẹ́ rí n tá ṣe báyìí ní sèé ni pé bí náà bá tán lásọ ẹ̀jẹ̀ tán lè kàn náà. ah ẹgbẹ́gbọ́n mi bá ń bẹ láyé kò sáà ní bá ẹ wá fi mí sípò ẹ̀gbọ́n mi báyìí nísìn ọkọ ìyàwó ò ní kéré títí kọ́ mọ́sẹ̀ lọ́dí inú ilé rẹ o ẹ já wa bá ṣe tẹ̀lé ọláwálé sẹ́rí bẹ́yìn bá síwájú tèmi tẹ̀lé tọ́láwálé tẹ̀lé wa lẹ́yìn tá a bá dọ́dọ́ àkànkẹ́ ó dá mi lójú pé onítìjú yín ni yóò tìjú yín yóò gbọ́rọ̀ sẹ́yìn lẹ́nu ṣé mọ̀ pé ó ti ń rè mí fín láwọn ẹ̀gbẹ́ kan. ó di dandan kó rí yín fín lẹ́gbẹ́ kan hmm. ó di dandan kó rí yín fín lójú tààrà pàápàá kó kú ìdẹ́ ń ṣe ni àrífín ìtorí ẹ̀ ni mo ṣe ń mọ̀ wọn ara mi àkànkẹ́ kì í ṣe ẹni tẹ́ ẹ lè gbé irú ìgbésẹ̀ tẹ́ gbé lórí àkànkẹ́ yẹn kì í ṣọmọ bẹ́ẹ̀ nítorí pé a dúró ti ni lọ́jọ́ ìṣòro àkànkẹ́ ṣíṣà fún wa kò sáfẹ́rúkú kì í ṣe pé àkànkẹ́ náwó rẹpẹtẹ oúnjẹ tó ń tà kì í ṣe pé ṣe ló ṣí mm. ṣọ́ọ̀bù ńlá kan ń kiri ni. Mm ó dẹ̀ tí wọ́n bá kọ́ méjì náà mọ̀ wá. ó gbìyànjú náà àmọ́ ẹ má jẹ́ àárò bá wọn ṣe ti gbọ́ ẹja wa bá ṣe lọ rèé bẹ̀ gangan mọ kẹ́ ẹja àjọ lọ bẹ̀ lèmi bá wa bí ṣe ti gbọ́. èmi ò lè lọ o ah. bẹ́ẹ̀ ni ẹ̀bẹ́ yìí lọ dáadáa ẹ̀yin lẹ dálẹ̀ káàtì ẹ̀sọ́pọ̀ láwa lè gbé kínní ìwà báyìí ẹ̀yin kọ́ ló yẹ ká sọ pé irọ́ mi ò fojú olóore egungi. ẹ sì ṣe pé ìtẹjúmọ́ eh, látà ń sọ yìí náà kì í ṣe pé owó gidi kan ló fún mi àwọn belenja belenja náà ni n ò gbowó gidi lọ́wọ́ rẹ̀ ni. ẹ lọ tó ẹ mọ̀ pé mi ò kúkú gba belenja èyí tẹ́ ẹ jẹ́ inú ẹ̀ náà ni ẹ tí ò jẹ gbìkìkúgbì ẹ tẹ̀lé ọmọ yín bí ó bá gbà gbọ́dọ̀ ń bá ṣe kó gbà sí lẹ́nu bí ó bá dẹ̀ gbà ẹ fúnra yín mọ̀ pé tó ẹ̀yìn lẹ̀ báyé ọ̀làwálé jẹ́ o. ẹ wà ní lọ báyìí nísìnyí. èmi. wọn bá yín sọ̀rọ̀ tì. ah ẹ sọ eléyìí tí o ẹ sọ tí o torí pé mi náà bá yín sọ tí lákòókò tèmi àbí wọn bá yín sọ mm. ṣe é gbà sí mi lẹ́nu. màámi ọmọ yẹn onídìjú yín ni tó bá rí yín lórí ìdúró pẹ̀lú ipò tẹ́ jẹ́ sí i láti gbà tí mi àti ẹ ti mọ́ra màámi ó máa fẹ́ gbọ́ ẹ̀ẹ́dẹ̀ sánú mi ẹ̀ẹ́dẹ̀ tẹ̀lé wa lọ. rò ó kó o tó ṣe é ó dáa ju ṣetán kó tó rò èyí tí ṣetán ẹ ṣẹ̀ṣẹ̀ ń rò èmi ò lè lọ o ọlọ́run má jẹ́ ṣé kí ọlọ́wà ló wá bàjẹ́ ni. àbí tún tẹ́bàdé náà nìyẹn òun náà ò ní gbàgbé yín. àṣọ máa kó mo sì sọ fún ọjọ́ kejì. káàtì ẹ̀ pé ọláwálé mú kínní ìwà ògbé wa bá yín ẹ̀tọ́ tí yóò gbọ́dọ̀ gbà. àmẹ́yìn lèyìn wá síwájú lẹ́ ń gbẹ̀yìn ń tẹ̀ ń jẹ lẹ́nu báyìí kò jẹ́ kẹ́gbọ́n. àṣẹ̀ṣẹ̀rú ewé ògbésèré a máa wẹlẹ́kọ̀ títí alẹ́ ní àṣàpàkàǹkà sólórí ògbésèré ewé àgbà o. ó dífá fún jìgbìnì tí ṣayá Ọ̀rúnmìlà o ó dífá fún jìgbìnì tí ṣayá Ọ̀rúnmìlà o jìgbìnì dé ayáwó àwo tí ò gbọ́ fa aṣọ òun dè mọ́rùn jìgbìnì dé o ayáwó. ifá ni mo dọlọ́lá lónìí wọn ló ti daṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ Èdùmàrè o àfà ìlà ọjọ́ àfà ìlé oṣù wọn ní má lé oṣù ìyẹn ò sí láyé afẹ́ni tí ò ní lè bá wọn ní mo di jìngbìnì lónìí àyàwó jìngbìnì ẹni ọ̀la o àdàbà ṣùṣù yìí ẹgbà rere wá jẹ o àjẹ́ ńláńlá ẹgbà rere yálé mi. Adaba ṣùṣù yi ẹgbà rere wá jẹ ká o àjẹ ńláńlá ẹgbà rere wá lè mi ọ̀dàjẹ òkú olókùn sẹ̀rí adé ẹ̀ làárọ̀ wá wá lé mi ẹ̀ làárọ̀ wá sọ́dẹ̀dẹ̀ mi a kì í mọ kó ká tún ráhùn ṣèbí o àìlájẹ olókùn ká tún tàràkà o. bó ṣe kúrò fájé lónìí kájé lè rohun jẹ ibi ajé bá ti jẹ náà làjẹ aṣù sí ajé kì í jẹ ní kó sẹ́ni èèwọ̀ ni o òṣùgbó ayé ẹgbọ́n tèmi ẹ̀yin àgbààgbà ọ̀rọ̀ mi di tìmọ́lẹ̀ o. èyí èwí ayé wí lọ́gbàgbà ọ̀run wá gbà o èyí èwí ayé wí lọ́gbàgbà ọ̀run wá gbà o. ṣé wàá pa ẹ jọ ẹ àkànkẹ́ ni mo béèrè. àǹtí àkànkẹ́. ẹ àkànkẹ́ ẹ ti bá wọn sọ̀rọ̀ tipẹ́ ni. ó ti pẹ́ ta ti rà torí èmi gan sí ara ni mo ṣẹ̀ dín ni. àbàjọ àti àkọ́kẹ́ wọn ò gbé bíbá yìí mọ́ àti pé wọn ò tètè gbé bíbá yìí mọ́. àkànkẹ́ àkànkẹ́ tó ń ta oúnjẹ ni mo máa ń sọ. àbọ̀yá kò mà kànkẹ́ tó ń sọ àkànkẹ́ alámọ̀là là ń sọ̀rọ̀ nípa rẹ̀ tó máa ń fi abọ́ kiri. àti àkọ́kẹ́ tẹ bá rí ibi tí àwọn àti ọkọ wọn kọ́ nísìn ilé ńlá ni. ó ti lọ́kọ. ẹ o àti àkọ́kẹ́ ìyẹn kéré tẹ bá tún wá rí ṣọ́ọ̀bù wọn <laughs> àgbàyà wọn yàwó ni obi tó tóbi ṣọ́ọ̀bù ńlá ni wọ́n lò ń sìn. ǹjẹ́ mọ̀ yìí má kànkẹ́ tá a wá wá bí. àkànkẹ́ tó máa ń ta oúnjẹ tó ń fi train abọ́ tó fi ń kiri oúnjẹ. wọ́n ti kọjá ìgbà yẹn lẹ́hìn wo gbọ́dọ̀ àkànkẹ́ tó ń kiri gbà yẹn ilé ńlá ṣọ́ọ̀bù ńlá ilé ńlá ló ń gbèsè àwọn àtọkọ wọn. ẹ jọ tó yọ ilé tó ń gbé yẹn ọkọ ẹ ẹ jọ sálẹ mọbẹ. Hmm, àdírẹ́sì ilé wọn Eh, K2 Alápẹ̀rẹ̀ eh, K2 Alápẹ̀rẹ̀ street number two. K2 Alápẹ̀rẹ̀ number two. Hmm. tá a bá wà lọ́hùn sí àmàrè. rírì yẹn wá ní issue because wọ́n máa ń so busy every time ṣọ́ọ̀bù ni wọ́n máa ń wà látàárọ̀ títí dalẹ́ tẹ bá fẹ́ rí wọn sìn ṣọ́ọ̀bù lẹ ti máa bá wọn. ọ̀dà jẹ́ àwa sí báyìí kò ní bàjẹ́ fún ọ. ẹyin àdírẹ́sì ṣọ́ọ̀bù mi tó ń tó máa ń wà látàárọ̀ dalẹ́ o èyí ò yọ fẹsẹ̀ pàtàkì èyí ò ní kó fún wa. Ah, ṣé kò sí sá kò sí wàhálà ó rántí ojú mi ni mo máa ń wá bí dáadáa náà mo dẹ̀ mọ̀ ẹ́. mo tẹ̀ mọ́ fèsì fún mi èkó gíga rè ah. palace palace space ní ṣọ́ọ̀bù wọn. ìkòrò garage palace space nọ́mbà kínni. nọ́mbà fifty four ìkòròdú garage palace place. ìkòròdú garage uh, nọ́mbà fifty four palace place ọ̀rẹ́ iṣẹ́ ẹ̀ kí n pè wọ́n ni. ìwọ má ṣe yọnu má ṣe yọnu má ṣe yọnu ó bá gbé ni yóò tún wá bí ni. wọ́n wá rẹ̀ náà sóun jáde. wàhálà ti wà o wàhálà kò kò ní sí wàhálà so ti lọkọ wọn ló ti lọkọ. adé òfin yóò lànà nínú ọba ti tán lásọ ẹ̀jọ̀ kì í tán lè kan náà sórí Dallas kìrìsìkì Palace Place number fifty four Ìkòdú garage. ibẹ̀ ló dá kókó lọ. ká máa lọ bẹ̀ báyìí. bàbá bá débẹ̀ bá bàbá àwọn akọrí sí alápẹ̀rẹ̀ wọn ló wà ń bẹ báyìí. já lọ já lọ já wọlé àdírẹ́sì kíkọ́ fi sórí mọ́tà gbé ojú mọ́tà gbé ó léwu o. nọ́mbà seventy two alápẹ̀rẹ̀ àdúgbò lópin. no no palace praise. okay. náà ọ̀sà tiẹ̀ jẹ́ àbá tó bá bá tiẹ̀ ti ńdọ́ tó dúbá ti fojú kan dúbá gbogbo tí ẹ o ewu ni wọn torí ọkọ àtìyàwó ni wọn sà. ìyàwó gangan àkànkẹ́. madam nìyẹn pọ̀ ṣé wọ́n fún yín lápọ̀ìntìmẹ̀ sà. ẹ wọn fún wa bọ̀ tẹ bá ti jíṣẹ́ fún wọn pé ọláwa nílò ń béèrè wọn wọn ti mọ̀ wọn yes sir wọn wà ní ọfíìsì ẹ kìlọ̀ kò wọ́n wá sá. ẹ dákun mọ́ bínú ọmọ mi ò ní sórí ibùsùn ẹ tó lọ ọfíìsì lẹ́yìn àyín tẹ̀ tí ń tán jẹ ah. ibò míì tó wà. bẹ́ẹ̀ ni ọfíìsì wa ń bẹ all north wa ń bẹ sá ibi tóbi gan sá. ẹ̀yin lẹ ló sàlẹ̀ lẹ tó ń lókè ọláwálé ah! ọmọ sẹ́yìn tí ò lè dáa fún ọ̀dà sá lọ rèé pè wá lọ rèé pè wá. Ah! búrẹ́dì lè jáde èkó ọláwárà ọmọ ìránṣẹ́ dé gbà yín. ṣé búrẹ́dì lè ní búrẹ́dì kọ How may we help you, please? Oh, sorry, Mr. Akokeni, Bẹ́ẹ̀ni. Oh, okay. Give me excuse now. No, no, no, no, má ta wọn lọ. Ayé nínú àkànkẹ́, ṣé rí àkànkẹ́ tẹ̀ ń wo yí ọmọ tó ń kún lápẹ̀lẹ́ ni? Kò síjọ́ kíjọ́ tó bá wálé wa tó bá rí mi. Mo ti ń finú pọ̀ tó ń kúnlẹ̀ ní ọmọ fi tòsí dìde. Ó tó mo rí kì ìdílé wa. Bẹ́ẹ̀ni kò kí bàbá náà. Ọ̀nkọ ẹ̀fọ́ nìkan o, ìyẹn lánàá. Ìyẹn nígbà tí mo rò wípé Rẹ̀mí lẹ́kún nìyí tí mi ò mọ̀ pé pa wọn lẹ́kún nìyí. Kí n tó bọ́ sọ́dọ̀ olówó orí mi. Before I go for that, how old are people yìí? no no no ṣé báwọn tí mò ń sọ fún ẹyàn lélẹ ìyẹ oh. òun lélẹ. òkúta tọmọlẹ ti ń kọ sílẹ̀ òun ló di pàtàkì igun ilé. so olówó orí mi ẹni bí ọkàn mi ìfẹ́ mi ayọ̀ mi <laughs> ìdùnnú ayé mi baby i hmm? love you. Mm. sir um, with all due respect. Yeah. Hmm? whatever it is that you have as bone of contention whatever huh? it is tó bá jẹ́ plight yín ẹ̀yìn ọ̀nà náà ẹ̀ á bá yín wọ́n bá ṣe máa tọ́. ọ̀làwálé kí ni tí wọ́n ń sọ ẹ wo nǹkan tó ń sọ lẹ́nu kọ́ nìkan tá don't get it wrong Oh, pàtẹ́ẹ̀n èyí tí ne baba sọ ni bàbá pé gbogbo nǹkan tó bá jẹ́ dùn ọkàn yín tẹ́ bá wá ẹ sọ ẹ dákun sẹ́yìn ẹni tó tiẹ̀ jẹ́ mí lógún jù bẹ́ẹ̀ mi ṣe fojú kákànkì ọkàn mi balẹ̀ pé kò ní í sí ẹ bá ń bá sọ̀rọ̀ kóhun àtọkọ rẹ̀ kí wọ́n dìmọ́ra wọn ká sì mọ́ lọ́lé. kí ló yẹ tẹ máa ń ṣe báyìí ìgbà tẹ ò débi báyìí sìn mo kí yín dáadáa ṣó dáa kí n wọ yín. Um, bó ṣe sọ ọkọ mi ah. àwọn ilé he going nowhere ṣe rí èmi àtọkọ mi ó yá kàn ó lè yà wá anything tẹ bá fẹ́ bá mi sọ ẹ láti sọ lójú ọkọ mi ni so ẹ má tún ẹ bá sọ pé ọ̀làwálé ọkọ mi eléyìí ìwọ wọ́n pè é lọ́kọ mi ìwọ náà tún sọ̀rọ̀ ó tún dúró. gentlemen it is my interest to intervene but as it is now i don't think i am needed so I've, i can help you further okay. ọ̀dà sẹ́rí kójúmọ́ rèébi gbogbo ara lògùn rẹ̀ ọláwálé bá èmi níta tó o ti gbọ́ mo wà ń tasẹ́. ẹ jẹ́ ká yanjú ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó lọ. ọkọ mi ìyá mi ẹni bí ọkàn mi. I love you. I love you more. Ah, ẹ ti láwọn dádì ni. Ẹ sì fẹ́ dúró. It's all right, ẹ free láti dúró. This is a public place. Ẹyẹ mọ. Yes sir. In case tí alàgbà ẹ bá ra kankan, a caller is a buyer. Yes. yes ẹ owó lọ́wọ́ wọn kò ṣe pé àwa lọ́wọ́ wa. all right sir. exactly. yes you are free to stay sir. thank you for your time. ọkàn ó gbé o ọkàn ó gbé. ṣé n bá yín bí sá. àṣẹ̀ṣẹ̀ rú ewé ògbésèré a máa wẹ títí alẹ́ ní aṣọ. ọ̀bàrà tútù pẹ́pẹ́ adé abọ́nsẹ́ tí sọmọ òrìṣà wọ́n ní aṣọ́ra nítorí egbò ara rẹ̀. alẹ́ lẹ́wọ̀n ògbọ́ poroporo orí odó ọ̀gàngán òrùsọ̀sọ̀ wọn ògbọ́ kùsọ̀kùsọ̀ ọbẹ̀. ǹjẹ́ ó ṣeé ṣe kí èmi ọba adéníyì kí n ṣe orò fún ọmọ tí ìṣọmọ mi. bó ṣe wà lásán ọjà kan mọ bóyá ń lọ jẹ́ mi máa rìn síbi máa tẹ̀ síbi máa jẹ síbi máa lò sí. yọ ẹrú lè dé kó tó wá fi ẹrù yọ gangan kí ṣẹlẹ̀ ọmọ nìsàn torí ẹ̀sùn ẹ̀yìn bí òkú etílé. èmi kò ní yẹ fún yín lóòró yóò yẹ fún yín níbu. èmi à ó bọ́ sí pé o. obìnrin kú òun ilé wa dúró síta ṣé ògbọ́n tí bàbá yẹn wù. orí orí ìyà olóògbé wáyé kò sí bó ṣe kàwé títí títí títí tó ó máa padà ṣòfò gbẹ̀yìn ayé ẹ̀ ni. mo lè ṣe máa rò ó ah, inú mi ò lè dùn mí kàn jókòó. Sir, I can't find my Bible. Me, you read Bible me. I know who stole it. Who stole it? kí ni kò mí nínú ààfin yìí ṣọmọ yín ni mí ni àbẹ̀rù yín. ọmọ ọwọ́ ó ní kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ o ó ní kú lójú ẹsẹ̀ o àní ọmọ ọwọ́. Release Anthony. Ah, stop it! O ṣe máa sọ pé to o bá survive. Lágbára náà tí mo sì ẹsẹ̀ ara ẹ̀ báyìí ló máa fi rìn jáde ibi báyìí. Driver ẹ reverse ẹ jọ reverse ẹ reverse. borderline personality disorder. Yeah, she suffered from it. She suffering from borderline personality disorder. Actually, I ti lay hands wa lórí anything concrete for now. Àti wípé news report they want poison one. Lórí assignment tí mo gbé four is a crowd. À ń jẹ èkuru kó tán, àwọn kan tún gbọ́wọ́ ẹ̀ sínú àwọn. Poison I'm ó tún jẹun sí ni, ó and àwọn oògùn tá à ń lọ fún kò lè stimulate wọn. tèmi padà bá mi. ọlọ́run wọ́n jẹ́ ṣe àǹsánù wa. hey, hey, ta. Ross! bros ah it's okay. Hello, ló fún jìgbìnì tí ṣayá Ọ̀rúnmìlà o jìgbìnì dé ayáwó àwo tí ò gbọ́ fá aṣọ ń dè mọ́rùn jìgbìnì dé o ayáwó. Ifá ni mo dọlọ́lá lónìí wọ́n ló ti dàṣẹ́. afẹni tí ó